dọ́pẹ́ fún ọlọ́run ọba eléyìí tí ó tún fi àánú rẹ̀ ó fi sẹ́wà kù ní òní ọjọ́ kejì nínú oṣù Dhul-Hijjah ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti márùnléní ọgbọ̀n jíjẹ́rọ́ ànábì ṣe. láti mọ́kà lọ sí madina. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ibi tí a ti máa gbé ọ̀rọ̀ lónìí nínú yàrá al-adabil mufrad tọ́jà sí imam bukhari rahimahullah ilé imam bukhari ọlọ́run kò bá nìkan. òun náà ni ojú ọ̀nà kẹtàdínní àádọ́rin ojú ọ̀nà tí ń sọ wípé láti ẹ̀rọ nàìjíríà tún lè jẹ́ ẹ̀rọ ha wọn lọ sí iná ṣáàtìn aládùúgbò lóbìnrin kò máa fojú kéré aládùúgbò kọjá sí pé eegun kékeré ló máa fún jẹ àá bírú ibi tí pátákó wà yẹn òun ló máa fún ẹrí pẹrẹ bí yẹn máa họ jẹ ńbẹ máa kéré àti ẹni tí wọn bá yọ pátákó kan ẹran kan máa ń bẹ tí máa ń dàbí ọ̀rá báyìí ó sì kéré ó dàbí ojú bẹ́ẹ̀ lọ bọ̀kọ̀tọ̀ ó dàbí ojú bẹ́ẹ̀ lọ. àwọn dàpọ̀ ọmọdé tán ti máa ń gẹ̀ẹ́tì rẹ̀ ọ bí òjò bẹ́ẹ̀ lọ tíyẹn fi ṣe dáadáa sáládùúgbò hadithi tí ó wà lórí ọ̀hún náà ni hadithi ọgọ́rùn-ún kan àti méjìléní ogún. حدثنا إسماعيل بن أبي ويس قال حدثني مالك عن زيد بن أسلم عمرو بن معاذ الاشهلي عن جدته انها قالت قال لي رسول الله صلى الله عليه وسلم يا نساء المؤمنات لا تحقرن امرأة من منكن بجارتها ولا قراء شاب وحفظ. آه. أنا حديثي àfi tirẹ̀ ẹ̀ àwọn rìjálù ìsnáàdì dọ́yìn لكن الأشهالية مقبول وزوانه تقريب ومن حديث إلى العافية بما بعده ẹlọ́rọ̀ míì tó wà lẹ́yìn ẹ̀ pẹ̀lú àwọn kan míì tó tún wà lẹ́yìn ẹ̀ làdìsí yìí fi lálàáfíà. wọ́n ní Ismail ibn Abi Uwais ó sọ fún wa wípé Malik bá mi sọ. So ọ̀rọ̀ ìpọ̀rọ̀ náà wà látọ̀dọ̀ Zaid na Aslam Zaid náà sọ pọ̀rọ̀ yẹn tó wà látọ̀dọ̀ Amr bùnà Ma'az al-Ashhali wọ́n látọ̀dọ̀ jádà tìhí jádà yẹn àwọn náà ní ìyá ìyá àwọn ìyá ìyá ha. àti ìyá ìyá ìyá àti ìyá bàbá bàbá jádà náà làwọn máa ń pè bàbá jẹ́ ìyá bàbá jádà náà èyí táwọn ń pè ní grandmother ọlọ́wọ́n alátọ̀dọ̀ jádà sì ṣe ìyá ìyá ẹ̀ wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ fún mi pé ya nisa al-mu'minat ẹ̀yin ìyàwó tẹ́ nígbàgbọ́ lódodo láàdà kẹrọ nẹmúra àtúnmíkóni obìnrin kan máa ṣe fojú kéré lè já ara ti hà wọ́n máa fojú kéré aládùúgbò rẹ̀ wọ́n lọ òkúrọ̀ ọ̀húnṣàtìn mọ̀hárọ́gùn kódà kọjá egungun ẹran mọ̀hárọ́gùn èyí tó yẹ pé wọ́n ti sun wọ́n ti fi iná jó ẹ̀rí egun ẹran tó ti fi iná jó ẹgbẹ́ ní ẹran ń jẹ báyìí èyí ó tún máa kan kíkorò díẹ̀díẹ̀ mẹ́ tẹ́ ọ bá jù wọ̀nyẹn lọ lèyẹn ní láti ṣe dáadáa sí aládùúgbò ká ṣe é láti gba pé ohun tó ń jẹ́ sọ́ra òun náà ni ohun tó súnmọ́ àrùrọ́kọ̀dá ọ̀rúnkún mínísítà tàbá gbé láti bí ojú ọlọ́run ní jẹ́ kọ́ra ìwọ̀n tí ò débi orúnkún mínísítà látọjúgun ìyẹn ló ń pè ní kọ́ra. kírísítánù ọ̀sìn bíi eléyìí kejì rẹ̀ lọ́wọ́ ọ̀yẹ̀ká ti tẹ̀lé kejì. حدثنا حاضر قال حدثنا ابن عبد قال حدثنا سعيد بن مصدر عن أبيه عن أبي هريرة قال النبي صلى الله عليه وسلم يا نساء المسلمات يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولا قلت مشاكل. nínú bí wọ́n pé صحيح بما بعده. ó lálàáfíà pẹ̀lú àdéhùn ní ìtawí lẹ́yìn ẹ̀. a rí pé àdéhùn àkọ́kọ́ yẹn a sọ pé ìsìnẹ́dùn dọ́rin àfi tiẹ̀ lẹ ọkàn ìjà dúpẹ́ ní tọ́pẹ́ ní aláṣàlẹ́ ìyẹn ń kọ́ wàrọ̀ jùlọ mọ̀kúbọ̀l. ṣùgbọ́n àdéhùn èyí tó tẹ̀lé yìí ló jẹ́ kí yẹn náà padà lálàáfíà kí ni hadith yẹn ó ní Adam ó sọ fún wa wípé ibùdó àbí zikib yẹn náà sọ fún wa wípé sàáyédù alimọ́kùbórí ó sọ fún wa wípé ọ̀rọ̀ yẹn wá látọ̀dọ̀ bàbá ẹ̀ látọ̀dọ̀ àbí ìfọ̀yọ̀ ọ̀dẹ̀ lọ́tọ̀lá ọ̀là nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀mejì ló fi àwọn ìyàwó onígbàgbọ́ òdodo ya nisa almuslimat mo pe ẹ̀yin ìyàwó ẹ gbà ẹ̀ẹ̀mejì wọn là nẹ́bi pé wọn. ẹ̀sìn mọ̀ pé téèyàn bá ṣe yá èèyàn fẹ́ kéèyàn kọjú dáyàn ẹ̀ kéèyàn fi lè kọjú dáyàn. àwọn ilé ládàá kìrọ̀ nìjàrọ̀ tó ń lè jàrọ̀ ti hà. káládùúgbò lóbìnrin kan kó má ṣe fojú kéré aládùúgbò ẹ̀ wọ́n lọ́wọ́ fèrèsé ní azọ fún ayé pé nìyẹn òun náà ní egungun kẹrẹkẹrẹ ń bẹ wọn lára mi ni wọn ti sábà máa ń rí wọn lọdà gẹ́gẹ́ bíi pátákó tó wà lára dẹ̀ ń ya fún àwọn ẹran yòókù ẹwọn pẹrẹ ní pátákó ní ẹsìn náà ni ẹgbẹ bá báyìí ìyẹn lè nítorí ẹ kódà ẹni dẹ́sí bá gbé lulẹ̀ lè kàn jẹgbẹ́ ẹgbẹ́ nú àwọn bàbá wa kan tó ti lọ wọ́n ṣubú lórí ẹsìn wọn gbádùn ẹsẹ̀ tó fi jáde láyé ṣe sábà rọrùn ẹni tó bá gbé tó bá gbé jẹlẹ̀ ń tọ̀ wọ́n wọ̀ nìyẹn tọ́lọ́n bá fẹ́ lókun kéde pẹ́sẹ̀ ni ó da ọ ìmọ̀ ga ìtayẹ̀mọ̀ alágbára. pípẹ́ aládùúgbò kan ò gbọ́dọ̀ kéré aládùúgbò ẹ̀ wọ́n lọ fèrè sínú ṣáàtì kódà kó ṣe pé egungun ẹran èyí tí ń bẹ́ẹ̀ bí pátákó ẹ̀fẹ́ sí yẹn kó wá wà lára ẹran bí ewúrẹ́ sẹ́yìn pé bẹ́ẹ̀ ọba àhó ẹran jẹ́ ń bẹ̀ gan á kéré gan ẹ̀ pé bẹ́ẹ̀ ẹran bá ṣe tó ni tí wọ́n bá mú kinní sí ọmọ ìyá rẹ̀ pè ní bọ́kọ̀tọ̀ ni wọ́n wáyé pé ti màálù ni ẹ pé bí ó ṣe sara ni di fún yẹn ó máa yàtọ̀ sí ti ẹrẹ bí ò kọ bí ò jọdún kan lọ ààrẹ ti gẹ̀ẹ́sì òun máa somi tó dá àwọn míì báyìí wọ́n rẹrin ńlẹ̀ báyìí gbọ́ bọ̀kọ̀tọ́ lòun fẹ́ kí ọ̀rọ̀ abẹnú pò ó díẹ̀ yẹn náà ọ̀dẹ̀ sì ti tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ yẹn kódà bí ó jù yẹn lọ ó fi hàn yí pé yanni àwọn obìnrin mo ì sábà pé wà ládùúgbò. bóòlù ọ̀bọ ti ṣe orí sínú ẹ̀kí òsè tọ́wájá sí pé àwọn ẹni tá nẹ́bì ké sí àwọn obìnrin ní ké sí. lóye pé pípọ̀ nù wà ní o lè gbalé síbì kan ọ̀sẹ́ ni tí ó jẹ wo lè kó lè ju ìyàwó ẹ̀ lọ. kódà tàánútàánú làwọn àwọn onílé ní òfin láàfáà kó lé lóye pé wọ́n máa sọ fún àfáà pé àfáà àwọn aláya nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n tẹ́lẹ̀ ha yín náà náà rẹ̀ ha lé àwọn arìpẹ́yìn gẹ̀dẹ̀ gbé wọn sílẹ̀ ẹ̀rí wọn pè sákèsì torí bẹ́ẹ̀ la fi fún yín lọ́dún ní pé kẹ́ máa lọ. ó yẹ pé kínní yẹn máa ń kùn sọ́dọ̀ àwọn obìnrin púpọ̀ jù torí ìsábà fẹ́ sí sùúrù fún wọn. ìkọjú dobìnrin yìí ó yẹ kó nítumọ̀. ẹ̀rí sábàwò hadith yẹn nínú àgbọ́yé dárí ń bẹ̀ alákọ̀ọ́kọ́. الحظ على الهدية والصدقة مهما كان شيئا قليلا ìṣenilójú kòkòrò lórí ká máa ṣẹ̀bùn ká dẹ̀ máa tọrọ ká máa tọrẹ kódà bọ́ jẹ́ nǹkan kékeré ká máa fi ṣètọrẹ ẹ̀gbọ́n àwọn Yorùbá àwọn náà máa ń sọ̀rọ̀ tí wọ́n ní kò tó nǹkan ní sọ ní ìdáhùn ní ẹ̀ bá fún yẹn díẹ̀ kíra kéékèèké kan bẹ tá à ń ká àwọn ọmọ kéékèèké àwa náà kì í gbà tá àwa ń kéékèèké wọn máa ń pè ní àná hikmatul baleba wọn máa ń lọ fi ti Ali ibn Abi Talib rọjò lọ sàlánù ṣùgbọ́n àmọ́ sí ha rẹ̀ torí kò ní sanẹ́dù òní sanẹ́dù wọn ò wí hàdá sanẹ bóyá ń jọ tá a bá wá túwèé kẹ àwọn ọ̀rọ̀ tá a lè sọ àmọ́ bóyá padà kẹ́ ń bẹ́ ṣùgbọ́n wọn máa ń lọ fi wọn máa ń lọ fi nínú àwọn ọ̀sẹ̀ tó yẹ káwọn àfa àti àbá ti ń kọ tíra ká máa ṣe ṣùgbọ́n àyè ṣe àyè ṣe nínú ọ̀sẹ̀ tó yẹ ká ṣe nìyẹn kí nìkan lọ mú hikmatu baliga ni kọ́ wá lọ gbogbo ọ̀rọ̀ tá a lè sọ kọ́ wá tètè jẹ́ oyé wa pálí ọ̀sọ́ bàbá ti rí gbogbo ọ̀rọ̀ tá a lè sọ. nǹkan àwọn ọ̀rọ̀ kẹ́ńtẹ́ tọ́jọ́ hikima ń dòótọ́ ní ẹlòmíì nìyí tó bá fi one million ṣe sàárà ládà sàárà rẹ̀ ò lè tó ẹni tó fi hundred naira ṣe sàárà kódà better life yes torí pé kíní yẹn kéré jọjọ òun kẹfẹ lè má ní better life fún yẹn lọ́wọ́ ẹjẹ tó fi one million ṣe sàárà ó mọrúwó ní owó ni àárẹ̀ ẹ̀rọ ọlọ́wọ́ ọba kan ó dẹ̀ sì fẹ́ nìkan lówó pé kọ́ lọ́mọ́ òun ṣe business jẹ́ẹ̀lì lówó wọ́n ní ten million. òun wá sí àwọ̀ pé bísíǹsì lòun fẹ́ fi ṣe owó ké sáwọn ọmọ ìyá pé ẹ jẹ́ ká bẹ́ẹ̀ nìyí fowó ìṣòwò. wọ́n bá ní à wọ́n fẹ́ máa wọ́n fẹ́ máa lórí àwọn wọ́n fẹ́ máa má àwọn ọ̀sìn kíní kan à ká má jowó ẹnìyẹn ó wéèsì ni ó sì mọ̀ pé owó tóun máa fi ń ṣe kè tásìkò rẹ̀ báyìí òun máa ń bá yẹn fowó ṣe bísíǹsì nítòótọ́ ṣùgbọ́n kílẹ̀ òpa lè sáré fi ṣe kó fi tásìkò tó wọn padà lóyún wọn bá di pé ààrẹ nìkan òun bá ní òun fẹ́ ṣòwò tíkẹ́ẹ̀tì tíkẹ́ẹ̀tì àwọn tó ń lọ sí Dubai tó ń lọ sílé òkèèrè nǹkan kan yẹn wọn bá gbówó fẹ́ ní ewu bára ibẹ̀ yẹn kí n lọ ìgbà tó wá ra ẹni tó wá gbowó yẹn ó di tìjú fún torí rẹ̀ ọ̀sán ọmọ lọ́wọ́ ẹ̀rí

ìlú ní ten million bí ti lọ nìyẹn. ààrẹ bẹ́ẹ̀ ni wọn ò lè ka wọn ò lè ka àwọn gẹ́gẹ́ sáwọn náà ń kà ní àwọn gẹ́gẹ́ ẹni sọ pé lóní ten million ó lè jókòó kọ́ ka ten million kò ráyè lẹ́yìn kọ́ máa kó pépà àti ọ́ máa já káàkiri ọ̀sán àbí máa mú ike káàkiri ike tí ó sì bọ́nu ìdílé yóò kó ọ parí òun àti mílíọ̀nù wọn lọ́rọ̀ àbí transfer wọ́n dẹ̀ tún ti ti rọrùn nísìnyí àwọn tí ń lo handset tí ó ní ẹlẹ́gbẹ̀rún méjì lóṣù àwọn tí oníṣẹ́ tó ń ṣe one fifty two hundred wọ́n máa sẹ́ndì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n sẹ́ndì one million nísìn pẹ̀lú handset àwọn ènìyàn yóò kẹ́ padà sọ pé àti rówó yàn aláàjì torí bẹ́ẹ̀ ọkọ̀ ní gbọ́jà síyẹn dẹ̀ rí àbí wọ́n lè pe àwọn ẹni tí wọ́n lówó rẹpẹtẹ yẹn kéèyàn béèrè wọ́n tọ́ tálákà náà lọ́mọ ogun kí ó ní wọ́n hẹ̀ sáré owó wọ́n béèrè pé kí ni wọ́n kọ sí one thousand kí ni wọ́n kọ sí tí wọ́n kẹ̀ máa wù ọ́ báyìí kí ni wọ́n kọ sí. ìwọ́n wọ̀ ẹ́ pé tálákà ọlọ́run ọlọ́mọ yìí tí sódòdò sáyẹn àti èyí tí sáyẹn àti tó sẹ̀ dé bẹ́ẹ̀ ń sìn tó sáyẹn ọmọ ọ̀gá ó dà pé sànúsí lọ sáyẹn owó tí mo fún gẹ̀ àìní ni wọ́n ń pè bẹ́ẹ̀. tó ló fi já sí wípé ẹlòmíì máa fi one million á fi tọrọ ó dẹ̀ mọ owó ná owó ni ẹni tó fi bẹ́tà láìfù tọrọ nìyí à ọmọ owó ná owó làwọn àyẹ̀ sọ pé jọ́sì dolùmọ̀kẹ́lì kẹfì o títọrọ ẹni tí ò ní tó yẹn gan yẹn náà tún pọ̀ yẹn náà tún pọ̀ èyí tó ní níwọ̀n ọba náà lòun fi tọrọ ní tiẹ̀ tó ló hadith yìí ó ń sìn àlùkò wàhálà ní hadith yìí yá pé ká máa sẹ́gun àdèmọ̀pẹ́ bù ni ó máa ń fàfẹ́ àti sọ fún wa tẹ́lẹ̀ tàhádù tàhábù ẹ máa fúnra yín lẹ́bùn tẹ́ bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ìfẹ́ ọ̀ma wà láàrin yín ẹ̀rí kò sẹ́ni tí yẹn máa fún tí ò ní fẹ́ràn yẹn ó dàbò hejì yẹn tẹ́lẹ̀ ẹ̀fẹ́ hadisi àbíwá fẹ́tẹ̀ láìsí kan wà wọ́n ní arákùnrin kan ò ní ìdí àti gba Islam rárá rárá. ṣùgbọ́n torí ọ̀rọ̀ ó torí ọ̀rẹ́ tá nẹ́bì ta ọgbà islam Ọ sì padà islam dáadáa káàkiri ìyẹn lè gbá ka ká níyẹn bẹ̀rẹ̀ ẹsẹ́ ó dẹ̀ lè yí padà láàrin fọ́kàn náà sọ a kọ́ ọmọ wa ìjọ kìíní àná tá a kọ́ kìí ṣe torí la fi kọ́ ṣùgbọ́n wa illa an yakuna lillah ní a chẹ́ǹjì ẹ̀ tí a di dáadáa padà. tó nípa bẹ́ẹ̀ ẹ̀bùn àdìsí ń ká máa fún yẹn lẹ́bùn. ìbéèrè máa ń wáyé pé kí ni ẹ̀bùn àti sádàkà ẹ̀bùn òun lè tó ṣe fún yẹn nítorí kẹ́niyàn lè fi nífẹ̀ẹ́ rẹ̀ wọ̀nyí sábọ̀ alẹ́ aláìhà adé sọ kó jíjọ́ lọ́sọ̀ wọ́n máa ń fún yẹn lẹ́bù wọ́n dẹ̀ máa ń fún un náà lẹ́bù tí wọ́n tún wọ́n bá fún ànáṣọ sálá lẹ́bù ọyọ sí ìbò alẹ́ yà ànábì náà tún dá padà ṣé fún mi ń ṣe fún ọ ni kájẹ ní tolóde ọ̀dà o tolóde pé nígbà tẹ́mi ń ṣèkó mọ́ irú àwa ń ṣàlọ́yẹ kọ́ wá fún mi ní àpò kan iye déédéé ó sì mú mọ́ọ̀tì ó já màlà. iye déédéé àpò tẹ́mi náà dẹ̀ fún nìyẹn èsì irú ilé yẹn wọ́n lè bọ́wọ́ tó fún àti mọ̀ pé nǹkan tá a fi ń fẹ́ ra aláwùjọ ni má bá ní jámọ̀ ṣùgbọ́n ká kọ owó nì ní ọ̀dà pé iye báyìí owó pé ẹnìkan ọ̀rẹ́ tí ìgbà tá a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ sí bímọ níjè ló ìgbà míì tí ó fi díjọ súnẹ́ báyà lè má rí kókó ọkàn rẹ̀ ru ọlọ́run míì tí ó wà pé ẹrẹ̀ ni ó adẹ̀lẹ̀ rẹ́rẹ́ yọ kẹ́ ẹrú ọlọ́run mi ó wà pé a ìsáàsì ẹran yìí ò ní tó ọ̀kan tún nìyí o. irú àwọn àdíyà bẹ́ẹ̀ tọ́ba wáyé fóun mo fi má pẹ̀rẹ̀ wá ni tọ́ba wáyé fóun níjọ́ dèmi bímọ ó lè ṣẹlẹ̀ sí òun jọ́ tóun bá bímọ kí n má ní nǹkan ó dẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ ìyẹn ni ká gbọ́yé ọ̀ wá gbọ́dọ̀ torí ẹ̀ kó kú palẹ̀ mọ́ ẹ̀ pé kò sí rárá tó bá pé nǹkan tá máa fi nífẹ̀ẹ́ ara wa ni lọ́dọ̀ wa ń bí báyìí òun ni pé yẹn fẹ́ ṣe àwọn èèyàn dẹ̀ sì gbọ́ kó kù sáátà kọ́ wá sọ pé ẹ sẹ́ndì àkáǹtì nọ́mbà yín sí mi ó sì bá fi bíi ten k kò fi sínú àpò rẹ̀ ẹ̀tọ́ ìhun tẹ́lẹ̀ yẹn náà bá ṣe kí ẹ máa fi ṣe lórí ìpín kẹta fi nífẹ̀ẹ́ ara wa ni ọba dẹ̀ yẹjọ́ yẹn náà ọtúnbọ̀ sọ ara ń jẹ ọ̀rá màlá ni tó ní ló ṣe ṣùgbọ́n ká sọ pé mo tọ́ ọba fún mi ní nǹkan yẹn ọ̀mú ṣùgbọ́n àdìyà bí mo ta fẹ́ ń bẹ̀ náà ni pé ìwọ ṣe fún mi kémi náà ṣe fún ẹ ṣùgbọ́n lè pọ̀jù ra wọn lọ mọ̀ ọ́ di yé imam fat hadisi ó sì hàn lójú òkòrò kí ni ọ alẹ́ hadìyà lórí kí ni ọ ẹ̀bùn. ẹ̀bùn yẹn ẹ̀rí pé mo sọ pé a máa fi ń fàfẹ́ ẹ̀ sọ́dà kọ̀ ọ̀yìn bàdà bèbí ńlọ nìyẹn ọ̀yìn bàdà nìyẹn abẹ́rẹ́ ní zaka wà sí ìtàn kan máa dá fún yẹn tí wọ́n á ní sàrà sí yẹn sàrà sí yẹn sàrà gbogbo sàrà bí sàrà àtàkàrà àti ṣúgà àbí wàrà gbogbo àwọn àbí kuru aláhìn ọlọrun ọba àlejò alákọ̀ọ́sọ àánú wa sàrà àgbàdo ọmọ àti ẹlòmíì ní gbogbo ọjọ Juma ẹwọn lórí páànù. irú èyí tó bá dá fún yẹn báyẹn láburú nìyẹn yẹn ti di ṣírìkì. ṣùgbọ́n ọkẹ́ wo sùn ni wọ́n ti ń pe ní ọrẹ àtinúwá. wo sùn irú èyí tá a rí láwùjọ wa àwọn èèyàn ṣe àwọn akújẹrin tẹ́lẹ̀ àkú ní sípè fún mi bá máa ṣàdúrà fún náà ni tọ́ a ṣàdúrà fún náà ni a ṣàdúrà yìí pé Allahumma at'im man at'amani wasqi man saqani a tún tọrọ àforíjì fún ọ irú àwọn sádàkà yẹn a máa ṣẹlẹ̀ lọ́jọ́ ayé àná sọ̀sọ́lá yẹn lè fi dàníyàn ìjọsìn ra àwọn sádàkà bẹ́ẹ̀ irú sádàkà tá a tún retí níjọ́ mẹ́sàn-án sì sádàkà nìyẹn náà ìyẹn rẹ lé ya ká pín ká ṣe sádàkà ẹ̀rọ pé iṣẹ́ olóore tó dẹ̀ sí lóore jù níjọ́ mẹ́sàn-án nìyẹn lẹ́rìn lé ya kíyàn ṣe sádàkà ìyẹn lè ha gbogbo ẹ̀. irú eléyìí á rí pé hadith omi ẹ̀ pé tó o bá hẹ̀rẹ̀ lé ya fi tó àtúntò nìyẹn tó o bá jóbìnrin obìnrin náà lè pẹ̀rẹ̀ lé ya ọ̀rọ̀ kọ́kọ́ mi ti pa kọ́ tọ́lọ́ tí ọba lè dẹrin pa á pè yẹn wọn bá pa tó bá lè lè dá pa á pa òkú ni wọn sọ pé kó bí ìgbé nù sàárè lè dẹrin pa wọn bá wẹ̀ ẹsẹ àlèbá àbá àgbè sí sàárè àníkójóbìnrin gbà tí nǹkan ọrọ lù á nǹkan bá yẹn lógún ó lè tó bá láyà ẹ tí láyà ẹ pa ọmọ adákọ rẹ pé òun sọ aládùúgbò náà ní ká sọdọ àgbo mi máa ṣe pé fún yẹn yìí pé ọbẹ̀ rẹ̀ ó ṣe lẹ́lẹ́mí ọpẹrin ojú mi sì rí kòrókòró ráì ó sì wá ń gbé ta gbogbo ẹ̀yìn kùnlé gbogbo agboolé òun gbé káàkiri ó fún mi ní kankan ó fún lépè tó sọ pé ẹni tó bá jẹ́ aládùúgbò lóbìnrin kó má fojú kéré aládùúgbò rẹ̀ lóbìnrin òun kó dàbí ojú kínní lọ ìwọ náà tí wọ́n fi ń fún lẹ́rìn ẹlẹ́yà ọ̀rọ̀ àwọn sọ wípé à lé mi bá ń dá padà fún un bóò ló ṣe mọ̀ tó pin ogún mọ̀ pé wọ́n ó tó jọ fún ọ bẹ́ẹ̀ ni àtìké bẹ́ẹ̀ ni dẹ́ máa mẹ́yọ kọ̀ọ̀kan lọ náà bí tí ọba dé ẹ má bínú yọ dọ́dọ̀ wa náà lọ́dún tí ń bọ̀ ìwọ̀n tẹ́ràn yìí mọ̀ nìyí o ìmọ̀ bá sì kàn kò mú ìwọ̀n náà tí wọ́n bá sì fún bóyá ohun lórí ló mú wá ó lè já sí pé tọ́ bá gan yóò tọ́ ní mẹ́rin má fi ṣe bínú ọbẹ̀ tí àwọn aládùúgbò lọ́rùn ni so nípa bẹ́ẹ̀ hadith yẹn ó ń sìn àlùkò kọ́ra mọ̀sọ́dákọ́ àti ọrẹ àtinúwá mo rò bí alihana arọ́fin alifarikọ bẹ́ẹ̀ ní alihadiya mọ̀sọ́dákọ́ adigbada mọ̀ yàtọ̀ láàrin rẹ̀ báyìí ibi ẹ̀bùn yẹn o á fún yẹn láti fi ṣe kíni o láti fi fa ìfẹ́ láti fi fa ìmí yẹn ẹ sọ́dákọ̀ yẹn ẹ wo orí yìí dáná sọ̀tà láti jọ yẹn ẹ̀bùn ni ọ̀tá lọ rẹ̀ ẹ̀bùn ti tó tó lè gbẹ̀sán lórí ẹ̀ ṣùgbọ́n kẹ́ fi fa ìmí ni. tóun náà sì ń retí pé kẹ́nìyàn padà máa ṣe dáadáa sí òun lè jẹ́ dáadáa ọ̀rọ̀ lè jẹ́ dáadáa ṣe sí. ẹ̀sán dákọ̀ yẹn àyìnbáàdà lẹ́wọ̀n mìíràn ni wọ́n àyìnbáàdà káàtì eléyìí tá a pè ní hàdíyà yẹn táníyàn yẹn bá tó da lórí ẹ̀rẹ́ nǹkan ń lọ fún ní nǹkan kẹ́mi rẹ̀ lọ fún ní nǹkan báyìí lọ fún ó lọ kẹ́mi rẹ fi fà ẹ̀rí pé eh, yàní níyàtú kọ̀bíìsà àníyàn ẹ̀sìn yẹn dọ̀tí ìwọ tó dẹ̀ ṣe ló dà yàrá ẹ̀kọ́ sẹ́wọ̀n pẹ́ mi kárùwà máa ma fà á padà máa lọ wọlé àfa àmọ́ ní kí wá rí yín náà ni a máa lọ wọlé bá tó nípa bẹ́ẹ̀ táníyàn bá tún dá lórí hàdíyà yẹn náà ìyá tó gbàlá dá lórí ẹ̀ gẹ́gẹ́ bá a pé innamal a'mal linniyat so bákan náà a rí pé hadith yìí tó ké sí àwọn obìnrin muslimat kíkẹ́ kí arábìnrin kan tó jẹ́ aládùúgbò kọ́ má fojú kéré aládùúgbò rẹ o kọ́dà bó ṣe ń fín pátákó ẹsẹ̀ ẹ̀rìn lásán ló máa fún jẹ ibi tó ń pè ń bọ̀ kọ̀tọ̀ yẹn kó ti pé náà ló máa fún jẹ àdìsí yẹn tó ń kọ́ wa pé anahiyó anisọ́hé wàlúbọ̀kọ̀ ó ń kọ̀ fún wa pé ká má ní ahun tó lójú kòkòrò nú òun náà ń pè ní ṣọ́ṣọ́ òrí pé kẹ́límọ̀nì náà sọ̀rọ̀ pè lẹ́nu ṣọ́ṣọ́ téèyàn bá fẹ́ pè yọ ha yẹn lọ́ní ọ̀fun ṣọ́ọ̀ṣọ́ ọlọ́run sọ pé ọmọ yóò kọ ṣọ́ọ̀ṣà náà fi hín fa ulaika humul muflihun ẹni yóò tí a bá ti yọ ahun tó wà lẹ́mìí ẹ̀ kú àwọn yẹn ni wọ́n jèrè irú èyí tí ìyàwó Abu Sufyan Hindu bint Utba sọ anabi sallallahu alayhi wa sallam ìgbẹ́yìn náà Abu Sufyan rajulun

ẹni tó gbé yóò jogún tẹ́lẹ̀ ọ̀kúkú máa fún láyé kọ́kàn rẹ̀ ọba lẹ̀ pé àkókò ń gbádùn ẹni yìí ń gbọ̀ wà láyé sọdà tí ó lè máa fọ yọ́ máa tún bẹ lọ́nkọ́ lọ́n má jẹ́ òtètè kú ẹ ọ̀pá sọ pé wà nù hadithi yìí pé ẹni tó bá fẹ́ kẹ́mi òun kù kọ́dà mọ́lẹ́bí ẹ pọ̀ mọ́lẹ́bí ẹ níyàwó fẹ́ kí dúkìá òun pọ̀ kó mọ́lẹ́bí pọ̀ ara mọ́lẹ́bí níyàwó lópin ìgbà tó fi kọ́ tó fi jáde láyé báyìí ọdẹ sì máa jẹ nínú ogún rẹ̀ àmọ́ àlọ́fà eight kódà bí wọ́n jẹ́ mẹ́rin wọ́n á jọ kí wọ́n àlọ́fà eight ó ti ajẹ́ta ogún ní fún láyé kó tó di pa lọ tẹ́lẹ̀ kó tiẹ̀ ti gbádùn wa kógun wọn ṣẹ̀ máa pín fún ẹ̀rí arábìnrin wa lọ fẹjọ́ sọ anabi sallallahu alaihi wasallam yẹn ìyá wa hind bint pé inna arákùnrin kan ni tó ṣe yí pé ó ní ahùn kó tó wá ní ojú kòkòrò ojú kòkòrò ni pé ẹni àtàkásù kí dúkìá pọ̀ bí ṣe wà ń pọ̀ tó kọ̀ nẹ́ẹ̀ta tàbá ọ̀rọ̀ kálá kò ní fún yẹn lówó tí ó tó yẹn àtọmọ àfi téèyàn bá mú lẹ́yìn ẹ̀ lókun àwọn sálàndẹ̀ sọ fún arábìnrin yẹn wípé kódì mímálìhí mọ́ yẹ kí wọ́n bá ní kódì mímálìhí mọ yakfiki wa baniki bil ma'ruf mú un tó máa tó wà sí ọmọ ẹ nínú dúkìá rẹ lọ́nà tó dáa má jẹ́ ó lé ẹ̀rí pé nǹkan tiẹ̀ wá parí mu tí ó jáwé èèyàn máa ra òun ṣe dáadáa òun lọ ra àwọn bòlúkò rìbáwíyà yìí ń sì níbo ni ó ti rówó jí mú wọn kí sọ pé wọ́n fi jẹun àbí ọ̀sán mọ́ kò ṣeé ṣe mọ́ owó tó ti kó sínú pàlàpàlà ní ọ̀nà àwọn epo bank àbí first bank nínú pàlàpàlà ike mi báyìí yóò sì dé mọ́jì ni yóò dé mọ́jì ẹ̀hẹ́ kò sí bó tẹ̀ ike òwúlò táàgà rẹ̀ kọ́sọ̀ nù one thousand fẹ́rẹ̀ àwọn afi ń gbà mí ọba tán ẹ̀rí pé nǹkan náà wàá hà àtọ́lọ́ ni wọ́n dànù àwọn obìnrin báyìí o tí wọ́n ti sọ wọ́n dọ̀lẹ́ ẹ̀yin ọkùnrin ẹ̀dákùnrin ẹ̀jẹ̀ á máa ná tí wọ́n bá rí gbà ọlọ́wọ́n gbà ó ọlọ́wọ́n gbà ó ṣùgbọ́n tọ́lọ́ wọn bá padà gbá yọ yọlẹ̀ o ọba yọlẹ̀ tán yóò tún yọ ókè èsì lẹ́nìkan tó hadithi ó ń kọ̀ fún yàrá ní sọ́hí nípa ahun kọ̀ọ̀kan fún yẹn ni pé ahun téyìn ò ní yóò tún máa kó dúkìá jọ wàlúbọ̀kọ̀lì àtàhùn gan. bákan náà àgbọ́yé kẹta ọ̀hún ni pé hadith yìí tún kọ́ wa pé istihbabu tawasul bainal muslimin. وبخاصة الجيران ìfẹ́ kí ìṣopọ̀ kó máa wà láàrin àwọn mùsùlùmí tí wọ́n jọ wà pọ̀ má ní àà ebi akínrùjọ ni bẹ́ẹ̀ nígbà tí ọ̀wá dá ń kọ́ nígbà tí ọ̀wá dá kí ìṣopọ̀ máa wà ìyẹn ọ̀dẹ̀ lè rọrùn àfi ká máa fọra wa ní nǹkan o ọ̀nà tó lè gbà rọrùn nìyẹn sọ eléyìí jẹ́ àgbọ̀yé tábà náà àwọn àhàdìsì méjèèjì àbí àdìsáì àdìsì méjèèjì ojú ọ̀nà míì látúndé yìí wọ́n ní báwo ṣe káyà tẹ̀lé jáàbù ojú ọ̀nà tí ń sọ nípa ìmá kégbàǹjáre aládùúgbò kéèyàn lọ́gùn rẹ̀ pé ẹ mà gbà mí o báládùúgbò mi ṣe ń dà mí láàmú nìyí o. Now. قال حدثنا محمد بن عبد الله قال حدثني أبي عن أبي هريرة رضي الله عنه قال قال رجل يا رسول الله إن الجار يؤذيني فقال انطلق فأخرج متاعك إلى طريق فانطلق فأخرج متاعه فاجتمع اجتمع الناس عليه فقالوا ما شانك قال لي جار لي جار يؤذيني فذكرت للنبي صلى الله عليه وسلم فقال انطلق فأخرج متاعك إلى طريق فجعلوا يقولون اللهم العنه اللهم عنه فبلغه فأتاه فقال ارجع إلى منزلك فوالله لا أريد حديث إليه lábẹ́ ṣìkáyà àtúnìjà kíké gbàǹjarè aládùúgbò tó ṣe dáadáa síyàn wọ́n ní ali ibn abdullah radiyallahu anhu abẹ́ rahimahullah wọ́n ní sufiyanu sọfúnwa ọmọ ayinsa wọ́n ní muhammad ibn ajlan wọ́n ní hadathana abi bàbá mi sọ fún wa kíkọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ àbí fọ́ẹ́rọ́ radiyallahu ta'ala anhu wa arda wọ́n ní kan sọ pé ya rasulallah wọ́n pèrè òjíṣẹ́ ọlọ́run ẹ̀wọ̀n kó mo tún sọ fún wa yìí pé tí wọ́n bá ní fúlẹ́ẹ̀nù mina sọ̀hábà àbí rọ́jòló mina sọ̀hábà ó nídìí àti sọ pé kí lè kọ́ ẹ̀. ṣùgbọ́n títẹ̀ bá padà gbé kọ́ ẹ̀ jáde pé arákùnrin yẹn nìyẹn ló dún kù. nítorí pé àsọ̀hábà tó kú ló hàn mọ́jọ́lì orí gbogbo àwọn ọmọ kí wà nẹ́bì yẹn yẹn ẹni dọ́gba ni wọ́n kò sẹ́nìkan tí èsì ẹni nu wọn nítorí eléyàn ló ti fi tó fi nídìí àti béèrè pé ta ló ń dọ̀hún wọn lọkùnrin kan máa ní wọn náà ti mọ̀ pé sáàbì ni tó fi kọjú tó òjíṣẹ́ Ọlọ́run ọ̀nà ya Rasulullah ẹ̀rẹ́ òjíṣẹ́ Ọlọ́run ìnàlẹ̀ ìṣe àárọ̀ yẹ òbí ni mo máa ní aládùúgbò kan tó ń fara ni mí ha òjíṣẹ́ Ọlọ́run ní sọ́dọ̀ lójú bẹ́ẹ̀ oníbẹ̀ ọ̀dà ìntọ́lẹ̀ ọ̀dà máa lọ tọ́ba ti wá délé fa akhrij mata'aka ila kó o kó ẹrù rẹ bọ́ sí ojú ọ̀nà táwọn yẹn ń gbà kọjá ẹnìyẹn bá lọ akọrọjà mọtẹ àhú ọba gbẹrù rẹ jáde nítòótọ́ àjẹtà máa ń nẹẹsọ alẹ yìí fọkọọlù àwọn yẹn wá pèsè wọn wá ń sọ fún wípé mọṣánù kí ló ṣẹlẹ̀ tó kẹrù síta lójú ọ̀nà mi báyìí ó ní bẹ́ẹ̀ ni lè já ròyìn òbí ni mo mà ní aládùúgbò kan ní ti ń fara ni mí ti ń fi ìnira mú mi mo wá sọ fún anabi sallallahu alaihi wasallam faqala ntọ́lẹ̀ anabi wa ní kí n lọ fa akhrij mata'aka ila tariq kóhun dẹ̀ kẹrù jáde faja'alu yaqulun àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí ní sọ wípé allahumma la'an ọlọ́mba ni gbé aládùúgbò tí ní ọ lára yìí jìnà sí kẹrẹ o allahumma khzihi ọlọ́mba ni dójú tì o ọ̀bàlẹ̀ ọ̀hú bọ́rọ̀ yẹn ti dé ti gbọ̀ nìyẹn ẹ̀rí. ọ̀rọ̀ yẹn dé dìgbọ́ ẹni tó ní èkejì lára yẹn ọ̀kan ọ̀la ọ̀nì fàtíàwù ọba lọ bá lójú ọ̀nà pé ó ti kẹ́rù ta láwọn yẹn tí wọ́n mí lépè tó yìí èrìjì àyìn la mọ̀ nfìlì padà sílé mo fi ọlọ́run búra o mi ní fara ní ọmọ lẹ́yìn eléyìí mi mọ̀ pé pé lọ̀rọ̀ mi máa jẹ mọ́ ẹ̀rì èpè tó dẹ̀ sí lágbára ni bí ìgbéjìnlẹ̀ sáànù sí nǹkan tó dáa nìyẹn bẹ́ẹ̀ ọba rí kí ọlọ́run kí lèyẹn wá tún retí ìyá ló tún kàn yẹn ọlọ́run dákun má jẹ wá yẹn o ẹ mọ̀ pé gbogbo ìyá ayé yìí dàsìkò kan ni bó ṣe já sí pé gbádùn ayé yìí dàsìkò kan ni ìfẹ́ ìgbádùn ilé ayé tábà fẹ́ fi wé tọ̀hún ńlá kọ́lé díẹ̀ ni àbí kí lèyẹn lọ sọ pé òun gbádùn láyé kò yé mi ojú tó kò lè wọ́ sọ mẹ́wàá kò lè dé fìlà mẹ́wàá kò lè wọ bàtà mẹ́ta gan fífìlà gan bá ti ń pé bíi mẹ́ta mẹ́rin ó ti di àdáwò ó ti dàmọ́dì sábà tó máa ń so oúnjẹ ẹ̀wẹ̀ àwọn gan wọn ò tiẹ̀ róúnjẹ mọ́ wọn ò rí jẹjẹ mọ́ gan tẹ́lẹ̀ ìgbádùn wọn la fẹ́ lọ́wọ́ wá wà tó ṣe pé owó tó kó lè rí ná kọ́tán o lè kàn bọ́ kọ́ wọnú lé kọ́ lọ kówó nìjáde kọ́ bọ́ sọ́jà kọ́ máa lọ ná lọ kí lọ fẹ́ ra kí lọ fẹ́ jẹ àmì àtàkùlò fúlà yà omi àlìfà kábùṣe wọn tẹlẹ báṣu àlìfà tọọkì nfa ọkọ tọọkì pé ó lè jẹ ẹgbẹ̀rún àgbò níjọ́ kọ̀ọ̀kan àwọn ọdẹ lè débìlẹ ẹgbẹ̀rún lórí ara wọn ẹni mo máa ń sọ̀rọ̀ arákùnrin kan lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run fẹ́ẹ́ ṣe dàbára odidi pẹ́pẹ́yẹ lòun ò fi ṣe ọwọ́ àti káwọn ìyàwó òun ó bóun ṣe pẹ́pẹ́yẹ ṣùgbọ́n gbogbo èlò ni wọ́n máa ń fi sí pẹ́pẹ́ yẹn ni kí wọ́n fi sí o òun tó sì sọ ni pé òun fẹ́ gbádùn ayé òun lónìí àtọ́ fẹ́ jí àlàyé rẹ̀ lénìí. ó ti di pẹ́pẹ́ yẹn kan òun ní ẹbu tó wọ́n dà sí wọ́n ṣe wọ́n fẹ́ lò sí ọgbẹ́ gbogbo ẹ̀ ó ní ẹ má jẹ́ dínkù gbogbo ẹ̀ ẹ ṣe é fóun àwọn bá gbé e fún tòótọ́ ọlẹ́bù kẹ́kẹ́ ọfẹ́ gbádùn ayé rẹ̀ ọ̀jẹ́ dé láàjì tó fi sọ̀kalẹ̀ sọ́sítù ó yí wọn wá pátá ẹsìn mọ̀ wípé pẹ́yẹ ẹsìn máa ń tóbi tó kọ̀kọ̀ adẹ́ ìdójútì nìyẹn bẹ́ẹ̀ yẹn ti alówó tó o sì lè jókòó kan parí tòlótòló nílá odidi kan ní ìjókòó kan ṣé ayé yẹn lè yàn á mú kankan àfi kéèyàn mú kéèyàn mú dẹ̀ wọn á ní kọ́lọ́m kó gbé yẹn jìnnà sí kẹrẹ ẹ̀rí gbé yẹn sàgbá kan torí gbogbo kẹta ń lò láyé yìí. níta bá pín ìkẹ́ sí ọgọ́rùn-ún ẹyọ kan nú ẹ̀ náìtì náì dẹ̀ sì wà lọ́hùn tọ́lọ́hùn tó tọ́jú ẹ̀ níbẹ̀ náà tì yí o owó kan so níbẹ̀ náà ló tún fẹ́ yàwó ẹyọ kan ti o àbá arúntọ̀ tó lè fẹ́ yàwó ẹyọ kan fún ọjọ́ kan. á yàtọ̀ tí ọba parun díẹ̀ kóòsì tó gbà tọ́jú á le díẹ̀ ẹwà àwọn obìnrin tí wọ́n bá fipá mú àwọn ọkùnrin tó máa ń ṣẹlẹ̀ láwọn ilẹ̀ Ìgbò yẹn ẹni nì tí wọ́n bá padà gbé dọ́sítù ọ̀rẹ́ alágbára gan bí àwọn bíi méje wọ́n lè fipá mú tí wọ́n máa tún mílíkì fún tó kí ni wàá ní ohun tó fẹ́ sọ fún ọgẹ̀gùn tì láyé o tó wàá fi sọ wípé ìwọ tiẹ̀ nídìí ìkẹ́ ọ̀run táyé yìí náà di tó èbí kí ọ̀hún náà ẹyọ ọ̀kan nínú ninety nine ló tún lò sí i tọ́lára kẹ́yìn náà nìyàwó tọ́lọ́hún fi kí ọ ọ àríyàwó ẹyọ kan fẹ́ fún odidi ọjọ́ kan ọ̀rẹ́ ìbójú tiẹ̀ ẹlòmíì ọmọ alẹ́ rí ọmọ alẹ́ ka ọ̀rẹ́ máa ṣe ìdíwáyé sọ̀rọ̀ ìdíwáyé ìgbà ọwọ́ mi ọba ìrọ́ náà dẹ̀ ni. akọlẹ̀ kẹ́yìn ayé ẹ̀ náà ni njọ́ kan ò lè rí fẹ́ ńgbà tó ní téèyàn bá ní sáà tó ní kọ́ lọ mu sáà mẹta mẹ́ta láàrin wákàtí mẹta wọ́n á ní kí ni sọ wọ́n ní sáà mo ní ọtí mà ní jẹ́bẹ̀ wọ́n ní kọ́ lọ mẹ́ta mẹ́ta. tó nípa bẹ́ẹ̀ ìgbéjìnà sáànù máa jẹ tẹni tó bá ń ìpè àwọn máa jà tó ń kó nira bá ládùúgbò ó pé hadith yẹn tá a rí alákọ̀ọ́kọ́ òun ni tọ̀jú ìhùrọ̀sùlì fánisọ̀ sáláńsì ń tọ́ni sọ́nà ìlà tìyárì lè xikmà ti sàrì àyíjà lọ síbi ọgbọ́n sẹ̀ríà lè dá fún ilẹ̀ àdá láti lè ti ìjọ́ta dànù wọ̀sùn ìlmọ̀ àmẹ́là. ẹ ní pé kìí ṣe fánisọ̀ sáláńsì ọ̀hún pé ń ní ọ́ lára àbí kí ló ìwọ náà ẹjọ́ lọ́pọ̀. nígbà alẹ́ bil hadidi yóò flafu irin là á fi korin lọ̀kẹ́ fi tẹ̀ fúnra wọn yẹjọ́ lọ́fà ẹjọ́ gbógun tira yín àníṣọ sálà ọ̀sọ́ bẹ́ẹ̀ wọn tó sọ ní kí ọyá kẹrù ta o òwò èpè tí ọjà tọ́ba lè ṣe sùúrù lórí ajá pé pààyàn kò gbé bẹ́ẹ̀ ni. ìkejì òun náà ni tàṣírò òṣùlóbi hasan mọ̀síyàsá ti dẹ̀kí kọ́ sí alfààn ìlànà tó da àti ìdarí tó wẹ́ báyìí ní máa nípa lẹ́mìí ìpè lásán lẹ́nìyẹn gbọ́ pé wọ́n ń gbé wùsẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe yí padà nìyẹn ìkẹta òun ni pé àlèmọ̀ àmọ́lá tó ṣẹyẹ àtú ìbágbépọ̀ tí ò da ìbálò tí ò da pẹ̀lú aládùúgbò láàrin dọ́hàn ọ̀fàlà wọlé ẹ̀kárì àwọn ńlá ká yóò gun ọ̀yọ́nu sí ó lé àwọn ẹni àpọ́nlé ọ̀yọ́nu sí ó fi hàn pé kèé ṣe gbogbo àwọn kíní wọ̀nyí ló ti wà nù hadith ogún tá a máa ń kà nù lásán pé gbogbo àwa gbogbo ayẹyẹ nínú dáadáa táwọn ilé ẹ̀kọ́ tí wọ́n fi ọ̀kan náà nìyẹn wọ́n rí i pé àwọn ọmọlà ni wọ́n ṣe sílábọ̀sì wọn nígbà tèmi náà fi ń lọ iléèwé ni mo fi nájú tó bẹ́ẹ̀ òun ni pé hadith yẹn hadith mọ́tún lọ àgbáyìn nàná àwọn ìyá á gbìyànjú ká ṣe hibdu rẹ̀ torí gbogbo nǹkan tá a lè sọ pé a ní ìdì ló wà nú ẹ̀ minala akọ̀yìn ọwà ń bẹ̀ nínú àdìsọ́kàn minala ìdàdà tí ó wà ń ìjọsìn wọn ni muamalat ìbágbépọ̀ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ sábà lọ wọ àdìsí ogún bẹ̀ ẹ̀rí pàṣẹ sọlá sọ wípé inna mimma adraka an-nasu min kalami an-nubuwwati al-ula idha lam tastahi fasna' ma shi'ta nínú nǹkan táwọn yẹn ti gbàgbọ́ yí ẹ̀ níbi ọ̀rọ̀ jíjà nẹ́bí alákọ̀ọ́kọ́ láti jọ́ wá wọn ni pé téèyàn ọba ní tìjú tọ́ ọba ti ní tìjú sábà ṣe ohun tó o bá fẹ́ ó fi hàn yí pé islam tá a wà ń bẹ̀ yìí dènà lè fi tọrọ ẹ̀sìn àdámọ́ ni ọ̀fẹ́ sínú àwọn ọ̀wọ́ alákọ̀ọ́lé báyìí islam ò fìdí ẹ̀ múlẹ̀ sọláwọn fi sọ wípé fitratallahi allati fatara an-nasa 'alayha la tabdila li khalqillah dhalika ad-dinul ọba gẹ́gẹ́ ní islam tá wà ń bẹ̀ yìí tó dá gbogbo èèyàn lé lórí àti àwọn ńlá káyìí lásẹ̀lẹ̀ ìjẹ́ mùsùlùmí gan àwọn gẹ́gbà yìí pé kò dáa kéèyàn máa fara ní aládùúgbò kátó àgbẹ̀ fún islam tún wá sẹ̀wá gbé wá lódìdí pé téèyàn bá ń fara ní aládùúgbò ìyàbá yìí ló wà ń bẹ̀ fún yàn. àdìsí tó tẹ̀lé ọgọ́rùn-ún kan àti mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà. حدثنا علي بن محمود العودي قال حدثنا شريف عن أبي جحيفة قال اشتكى رجل إلى النبي صلى الله عليه وسلم جاره فقال احمل متاعك ودعه على طريق فمن مر به يلعنه فجعل كل ما مر به يلعنه فجاء إلى النبي يلعنه يلعنه نعم يلعنه فجاء إلى النبي صلى الله عليه وسلم فقال ما لقيت ما لقيت من الناس فقال إن لعنة الله فوق لعنته ثم قال للذي شكى فيه أو نحوه أو نحوه علي بن حكيم لأودي ó bá wa sọ̀rọ̀ yìí pé ṣẹ̀ríkù náà sọ fún wa ipò alátọ̀dọ̀ àbí Umar látọ̀dọ̀ olótú wa látọ̀dọ̀ àbí Juhayfa ó ní bẹ́ẹ̀ mà ní ṣẹ́ka rajulu ila nabi sallallahu alayhi wa sallam. hadith yẹn náà jọ yìí tá a wí lókè kí arákùnrin kan lọ máa mú lọ bá òjíṣẹ́ ọlọ́run nípa aládùúgbò rẹ̀ wọ́n lànà sọ̀sálá sọ fún wípé ihmil mata'ak gbẹ́rù rẹ̀ jáde fada'ahu ala tariq tọ́ ọba ti wá gbẹ́rù yẹn jáde kó gbé sójú ọ̀nà gbogbo ẹni yóò. tó bá fi ń kọjá lára rẹ̀ ó lè máa fún lépè ọwọ́ padà ṣe bẹ́ẹ̀ ó di pé gbogbo ẹni tí ó ń kọjá lára ẹni tó gbẹ́rù ta yẹn wọ́n fún lépè ọwọ́ lọ bá nẹ́bí sallallahu alayhi wa sallam ọ̀nì mọ́làkìtù minan nas títí ànẹ́bí ọwọ́ àwọn ohun mọ̀kànní ẹrù tó ní kí n gbé sójú ọ̀nà mo gbé bẹ́ẹ̀ sùn pépè yìí pọ̀ àwọn sọ̀sálàwá ni díẹ̀ lè pè táwọn èèyàn sẹ́yìn ẹ̀rí pa àwọn èèyàn ń ṣépè pé ọlọ́run bá ní gbé jìnnà rẹ̀ ọlọ́run ní pẹ̀lú bó ṣe ń kó sùn rẹ̀. àǹsọ̀sọ́ lásọ pé díẹ̀ lè pè táwọn ènìyàn ṣẹ́ inna la'nata Allahi fawqa la'natihim. ìpè tọ́lọ́wọ́ ọba máa jà lára rẹ̀ ju lọ. pé báwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ ká máa ní aládùúgbò lára bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ ọba ọwọ́ apàdà lọ bá súnmọ́ kọ́lá lẹ́lẹ́dì ṣẹ́kẹ́ ọ̀sùn sáláwà padà sọ fún arákùnrin tó gbẹ́jọ́ lọ yẹn wípé bọ́rọ̀ ti rí nì nígbà tó fà nẹ́bì tàn níbi wàá sọ fún wípé kò fi ó ti tó ọ ìpè yẹn tó gbà sí rí tẹ́kẹ́ tún ju tàwọn èèyàn lọ yẹn náà ti tó o ti dá bẹ́ẹ̀ ni lọ ní sùúrù ọ̀rọ̀ ti yẹ tọ́lẹ́ lómìn lọ́dọ̀ tiẹ̀ báyìí bíi kẹsàn-án tètè máa ké ni ó sì mọ̀ pé àwọn ànẹ́bí ọlọ́run ọba wọn lọ́lá jù lọ àìníyà àwọn ọ̀sẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ilẹ̀ ẹjọ́ lè sì sùn tọ́jú àwọn nǹkan ìyẹpẹrẹ látọwọ́ àwọn èèyàn tí wọ́n mọ̀ yín wọn ilé ọjọ́ yẹn dẹ̀ sùn tìbá nẹ́bí sọ̀rọ̀ sẹ́lá adẹ́rẹ́ ń dọ́fà sọmọ́ ọlọ́run ni ẹni tó sin lówó jákujàku bẹ́ẹ̀ ìgbé bá mú owó tó jẹ mí lè gbọ́ àwọn sọ̀hábà fẹ́ bínú sí òjíṣẹ́ ọlọ́run ni ẹ̀ ṣe déédéé tọ́gbà tó yẹ kẹ́ ẹ ṣe ni gbọ́ yẹ kẹ́ ẹ sọ fún wípé ó sìn mí lówó dáadáa ẹnì kó béèrè dáadáa tèmi ní oṣù sanwó ni mo tọ́ yẹ kẹ́ ẹ sọ nìyẹn ẹ ọ̀ pé inú àwọn ogun jàhìlíyà tó ṣẹlẹ̀ lásìkò àìmọ̀kànmọ̀kàn káà nẹ́bì tó dé ọ̀kẹ́ ń bẹ́ńbẹ̀ lọ sinwó yóò sìn dáadáa ni wọ́n ti sọ lógun nìyẹn láàrin ogójì ọjọ́ ogójì ọdún wọ́n ti ń jà lọ lórí ẹ̀ ó yẹ pé náà làwọn kan máa ń gbèsè tí ọgbẹ mi wọ́n fẹ́ẹ́ gbẹ̀mí nìyẹn ẹlòmíì ò fi dúró pé òṣìṣì náà ni nǹkan ọba ti ò ṣe àwọn alẹ́ tá a fi gbèsè sayọ ẹjẹ́ á sọ́ra ò tiẹ̀ ká sí ẹlòmíì ò gbèsè sí ẹlòmíì ò sọ pé ọ̀ ò ṣeun dáadáa lọ jẹ́ gbèsè dáadáa owó ló ń ṣe dáadáa tèmi mọ̀ kó lè jẹ gbèsè lé lórí òun nípa òróúnjẹ fún ìyàwó ẹ̀ o lè lọ gbàwìn gàrí àbí kó gbàwìn rẹsì àbí kó gbàwìn èlùbọ́ àbí kó gbàwìn ẹ̀wà àbí kó lọ gbàwìn epo àbí kó gbàwìn iyọ̀ tọ́ba kú bẹ́ẹ̀ tí ìlérò kan yẹ kí sòrò dé bá tó tún fi máa lọ́jà àwọn gbèsè míì káàkiri ká ìgbádùn bá tún ṣẹlẹ̀ lógún. gbogbo àwọn eléyẹ̀dẹ̀ ní dọ̀rọ̀rì yáàtì ni wọ́n lẹ́sàmínẹ́lì kàmọ́lì yáàtì àwọn kò ṣe é má nìní. pẹ̀lú tó bá jẹ́ kàmọ́lìyá ó dín láwọn aṣọ bíi méjì tó ń wá ó sì rówó jẹun ọwọ́ lọ tún wá lọ yáwó ra sọ yẹun àbẹ̀kó dẹ̀ ti lẹ́ni tó fi ń sùn ọwọ́ lọ yáwó ra fóòmù yẹun ẹ gbogbo gbogbo ni tó ní ṣé ààrẹ lóore ju ẹ̀ àwọn ọmọ ni lọ́dí ni aláṣẹ gbogbo mùsùlùmí nígbà tí ọmọ kìí ṣe Naijiria èdè nàìjíríà nìkan ní ń darí lápẹẹrẹ orílẹ̀-èdè tó wà lábẹ́ kìí ṣe mẹ́wàá kìí ṣe láwọn orílẹ̀-èdè ńlá ńlá tó ju nàìjíríà lọ ọ̀kẹ́ nàìjíríà kàn gbé kọ lórí èrò ńbẹ ilẹ̀ rẹ̀ ọ̀pọ̀ nìjírí nílẹ̀ jù lọ tó wá sudan ó gbé méjì nàìjíríà bọ ọpọ gbogbo àwọn tó wà sudan wọn ò ju thirty five million lọ nígbà lọ bíi orílẹ̀-èdè tí Umaru wa ń darí ń jọ yẹn kì í sọ̀rọ̀ ten olórí orílẹ̀-èdè àbáwọ̀kánlá. wọ́n dẹ̀ ní ìrẹsẹ̀ wá láti láti ọ̀dọ́ba kìsìrọ̀ Persian ìyẹn wá wọ́n bá béèrè pé alájà àwọn mùsùlùmí lòun ń béèrè wọ́n ní à wọ́n ní abẹ́ búkà ń tó sùn. ìyẹn ní àní aláṣẹ lòun sọ pé òun béèrè la ilaha illallah ọba dẹ̀ débẹ̀ ń báyìí ọba bá a tó fi oṣù sórí pẹ̀pẹ́ tí pẹ̀pẹ́ ti la pàápàá níhà rẹ̀ wọ́n á jí pé aláṣẹ aláṣẹ wọn nídìí ìyẹn náà wà nígbà tó dìde ọba wa ń sọ fún mọ́ọ̀rù pé aláṣẹ lòun béèrè mọ́ọ̀rù ní ọ̀rọ̀ tó bá fẹ́ sọ bá sọ́lọ̀ torí aláṣẹ ni wọ́n rẹ́ mi sí yìí sì wọ̀ tọ́tọ̀ bá lọ́rọ̀ bá lọ́gbà ni. Subhanallah. Àbá kan sọ wípé àà àkọ́mta ya ọmọrò wà á dẹ́ta. Ìrẹ̀ ń ọ̀dájú ó ṣe dọ́gba. Wọ́n ní mùtà ní ọmọkọ̀rí rẹ̀ làwọn oníkọ̀rí ha ọwọ́ á sùn tó tó yàrá ó sùn ó forí lẹ́sùn ká láìláha ìlẹ̀lẹ̀ kánsílà àdúgbò yín ó lè lọ sùn lábẹ́ igi. sẹ́ni tó ti yọ ọkùn tó yọ̀ dí láìsí obìnrin bẹ̀rẹ̀ sí rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Adọ́ àzọ wípé àwọn èyí tó ní wọ́n lọ sófin àbí wọ́n lọ ṣe kékeré kan sáyẹn ní lọ náwó fún àwọn àṣẹwọ́ lọ yọjú sí wọn lásán gbogbo bùkátà tí wọn jù bẹ́ẹ̀ náà lọ lẹ́yìn kí wọ́n jẹun wọ́n jẹ gbogbo mídìmídì wọ́n sì fẹ́ bí àparí níta burú bẹ́ẹ̀ lómi ìdè kọ́dà kò nílé àmọ́ wọn dáadáa wọn ò nílé ẹ̀yìn pé tí wọ́n bá sì fẹ́ kọ́lé nínú owó olè tí wọ́n kọ fún ọ láàrin oṣù kan pẹ̀lú ògùn ọlọ́run ọkọ̀ tí wọ́n gbolé ó tí ó ṣe é gbé ní o tí wọ́n lè gbé bẹ́ẹ̀ o òdìdí aláṣẹ wọ́n wá sùn lórí pẹ̀pẹ́ wọ́n wá tún gbọ́n gbogbo kele kótó dẹ́nìyàn ló ń gbọ̀n gbogbo ara tó ń tún wa sọ sí pé ẹ̀hẹ́ ọ̀yà máa sọ ń dọ̀sọ̀ nígbà yẹn wá padà rí i pé ọ̀rọ̀ yìí máa ń dòdòdò pé ó ń dọ̀hún wà ní àhà ó ní ó dájọ́ ó dẹ̀ sí dọ́gba ọwọ́ àsùn òfòrí lé sùkàrà yẹn tó tún fi taratara sùn tí wọ́n fẹ́ wá jí aláṣẹ pé tó ẹ lálejò aláṣẹ security kí ń gbé bẹ́ẹ̀. tó nípa bẹ́ẹ̀ níbo la ti lọ dábí débi ilé yẹn ẹ má má yàwó o ẹgbẹ́ ọ̀jẹ̀ gbèsè o ṣeun dáadáa má yàwó o ẹlòmíì ka gbèsè sí o ká tó débi ọ̀rọ̀ gbèsè níbo la ti lọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ewo ìpè yẹn ti tó o.

kémi ní o sì sẹ́wó rẹ̀ mo tọ́yẹ kẹ́ sọ nìyẹn. ẹ̀kọ́ dẹ̀ ti wà nù hadith wípé ọlọ́run bá ní sìkí arákùnrin kan tó yẹ pé máa ń ṣẹ̀dẹ̀ nígbà tí bá ń tà ó sì máa ń ṣẹ̀dẹ̀ nígbà tí bá ń rà kódà tó bá tún fẹ́ sí gbèsè á ṣẹ̀dẹ̀ mẹ́. ìwọ náà máa wá retí ó dìgbà tó ní gbèsè bá tó béèrè tó polongo ẹ̀ kí àwọn ọmọ ìyá wọn ò tiẹ̀ láàánú ekúse pé mi ní ọ̀fẹ́ sán nígbà tí ọba gba owó ní títọ́ òun náà gbà ọba bísínẹ́sì rẹ̀ jẹ́ àbọ̀ bàjẹ́ lórí àwọn àtàbá ní gbèsè lọ́rùn ká lọ san má sì lérò pé wọ́n bá ti ṣépè lẹ́sẹ̀kẹsẹ̀ yóò jà ẹ̀kọ́ wà nù hadith wípé inna Allaha la yumli liz-zalim ọlọ́run ọba yín máa ń sin ìlọ́lára pálábòsì débi pé tó bá padà mú báyìí oníjú lẹ́mọ̀ ẹ̀rí wọ́n nígbà táwọn sọ̀sálá tó wí ọ̀rọ̀ débẹ̀ yẹn ọwọ́ ni wọ́n kàdálíkà àkàdọ̀rọ̀ bìkà ìdá àkàdálíkùrọ̀ báyìí ni ìgbámú ẹlẹ́dàá rẹ̀ tọ́ba mú ìlú kéréje kan sílùú yẹn ń ṣàbòsí ìnà àkàdàhù àlímù ṣẹ̀díd mímú tọ́lọ́hún máa mú yẹn mímú tó ṣe pé ata ni àrò níní yóò sì lè koko náà alábòsí lè máa lówó lè máa bímọ ṣùgbọ́n àtúbọ̀tán rẹ̀ ò ní dà. sọ́dí yé. bẹ́ẹ̀ náà ni pé àwọn ń ṣe pé ọyẹ képe ní òtìjà látijọ́ yà á kádẹ má gbàgbé wípé láàánà èpè ó lè jà lórí ìran keje orí pé yẹn tún lágbára èpè lè jà dé orí ìran keje àrínú àwọn afárá tí wọ́n sọ bẹ́ẹ̀ lóòótọ́ kìí ṣe hadith ẹsẹ̀ tí wọ́n ní ègún ìdílé kan ń bá jà ó lè jà dáàrin keje pé pé yẹn lọ ni èpè wọn ó sì máa rí lára báyìí wípé ìpínjà torí bẹ́ẹ̀ àní kẹjú ń bi ìpè láti sọ́lá ti sọ fún wípé ìyẹn náà ti tọ̀ má sọ pé ǹdí ìrèké pé ọjà kọ́ sọ pé ó tún ṣe nǹkan míì fún mọ́ má ṣe bẹ́ẹ̀. hadith mi lábẹ́ rẹ̀ lábẹ́ ìkégbàǹjarè aládùúgbò ni hadathana makhlad nam. ìmọ̀ ní kọ́ ọ́ ṣe kọ́ni abu zuhair abdulrahman bin mazar. قال حدثني الفضل يعني ابن مبشر قال سمعت جابر يقول جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يستعديه على رجاله وبينه وبينه قاعد بين الركن بين الركن والمقام إذا أقبل النبي صلى الله عليه وسلم ورآه الرجل وهو مقوم رجلا عليه ثياب بياض عند المقام آية يصلونها على الجمال فأقبل النبي صلى الله عليه وسلم فقال بأبي أنت وأمي يا رسول الله من من الرجل الذي رأيت معك مقومك عليه مقاومك عليه ما في شدة نعم مقاومك عليه صيام الدين قال أقد رأيت قال نعم قد رأيت عيرا كثيرا ذاك جبريل صلى الله عليه وسلم رسول ربي ما زال يوصيني بالجار حتى ظننت أنه جعل له ميراثا <clears throat> حديث لي ضعيف yẹn lẹ kájẹ láwọn méjì yẹn ní ò bá rí bẹ́ẹ̀ yẹn méjì tá a kọ́kọ́ kà lákọ̀ọ́kọ́ lábẹ́ kéèyàn máa lọ fi ẹjọ́ aládùúgbò sùn tí ó fi jẹ mọ́ pé yẹn máa padà bọ́ sórí ta yọkẹrù ta táwọn èèyàn fi máa ṣe pé fún bẹẹsì yẹn kọ sọ híhu lọrẹrì àwọn méjèèjì yẹn lálàáfíà pẹ̀lú àwọn àwọn ṣàwáhìndù míì àwọn ẹ̀rí jẹmí nsó míì táwọn yẹn gbádùn bẹẹsì lè yẹ òun lẹ wọn ni hadathana makhlad bin malik wọn <clears throat> ni abu zuhair òun náà sọ fún wa yìí pé abdulrahman bin magara wọn ni alifadil yaani ibn mubashir ó ní mo gbọ́ Jabir ibn Abdullah radiyallahu ta'ala anhuma yaqul tí ń sọ wípé jaa rajulun ila nabiyyi sallallahu alayhi wa sallam arákùnrin kan máa lọ bá nàbì sallallahu alayhi wa sallam yasta'di mo ti ní máa wulẹ̀ wádìí arákùnrin yẹn wọ́n sáà ti mọ̀ pé sáàbí ní òjẹ̀ ẹ̀ má wádìí ẹ̀ tọ́rẹ́ ní dọ́gba ní gbogbo wọn. ó lọ fi ẹjọ́ aládùúgbò rẹ̀ sùn pé bó ṣe ń ṣe sí òun nìyí o ń mú òun lọ́ta o wọ́n ní láàrin ìgbà tó wá jókòó láàrin rúkúnù sí mọ̀kọ́m èdè àkùbálà nàbí ànábì bá dé ọ̀rọ̀ ahùn rọ́jùlù àwọn ọmọ kọ́wé mọ̀ rọ́jùlù àná àléhìn ìsìnyàmù bíi ìndàlmọ́kọ́m wọ́n ní ọkùnrin kan wá rí tó ṣe pé arákùnrin yẹn mọ̀kọ́wé mọ̀ rọ́jùlù àná. ó tún wà lẹ́gbẹ̀ẹ́ arákùnrin kan tó ṣe pé arákùnrin ní alẹ́ ìsì abo aṣọ funfun wà ní ara rẹ̀ ẹ̀ńdàlùmọ̀kọ́ ní mọ̀kọ́mù yẹn. tẹ̀rí arákùnrin tá a sọ pé lọ bá nẹ́bí yẹn sallallahu alaihi wasallam alárakùnrin yẹn lọ sallallahu láàrin ìgbà tó sí rukun àti Ibrahim ẹ̀rí pé kò jìnnà síra wọn ok pípọ̀ wọn ò tí hajj sọ̀yẹ́rì pé alhajarul aswad kò jìnnà sí makọ́b wọn ní láàrin ìgbà tó jókòó láàrin rókòlù sí makọ́b Wọrọ, wọ̀rọ̀ ahur rajul sọ pé ó mú gbàǹjarè wá yẹn ó rí wa huwa tí jọ dúró tira wọn kan tó wá pé aléhi síyáàbùn báyàwó aṣọ funfun wà lórí ẹ̀ báyìí aṣọ wáìtì lọ́wọ́ ọ̀yìndàlì makọ́m ní makọ́m yẹn níbi tá àìsù yòsàlónì alàlìjànà yìí níbi tó ti máa ń kírun sóko ọlọ́run sọ sọ́lá wa padà dé ọwọ́ níbi àbí àǹtà wa ń mi ya Rasulullah arákùnrin yẹn ni àwọn máa ń sọ bẹ́ẹ̀ ìyẹn àwọn lábàá àwọn ọ̀dẹ̀ gbèrò bíi kí wọn lọ pé mo fi ìyá mi àti bàbá mi bẹ̀ ọ́ wọ́n ní wọn máa wí ṣùgbọ́n àwọn ògbèrò ẹ̀ bọ̀ ọ̀rọ̀ bó ti yé àwọn alẹ́ torí ẹ̀ kó gbé àwọn èyí táwọn máa ń wí lọ́dọ̀ wa kó gbé wọlé. tòbí àbí anta wa ummi ya Rasulullah ìyá mi àti bàbá mi máa fi ń bẹ̀ ọ̀yẹ̀rẹ̀ òjíṣẹ́ ọlọ́run tálárakùnrin tí mo rí tọ́wọ́ pẹ̀lú ẹ̀ tọ́wọ́ sọ funfun yẹn wọ́n ní àkọ́jọ́rọ̀ àìtàhù sórí ọkùnrin yẹn ni mo rí wọn lọ jíjẹ ọlọ́wọ́ àtọ̀kẹ́ rọ ayé tẹ̀kẹ́rọ kẹsìrọ òdìrò orin tó pọ̀ nìyẹn zaka jibiril ìmílù lórí yẹn rọ̀ṣúlù rọ́bì tọ́jú ìrẹ́nsẹ́ ẹlẹ́dàá mi báwárí jibiril tó rí yẹn mọ́sálà yóò sùn ní bìlìjà kọ̀yẹ̀ kò gbò lẹ́ni tí ń sàsọ́ọ́lẹ̀ kí n sá máa ti dáadáa sáládùúgbò kí n máa ti dáadáa sáládùúgbò. حتى ظننت أنه ja'ilun له ميراثا. tí mo fi ń lérò pé tí mo bá ti jáde láyé tán àwọn sọsọlá àbí ẹjìbí ìlú dẹsí máa lọ kógun mi báyìí afọfá ládùúgbò ṣùgbọ́n hadith yìí yálẹ ìtàkù hadith yẹn lẹ dọ̀rin fún ni wọn ni ibùdó mo bá ṣèrò táwí yẹn fi hilil nínú àwọn orúkọ dọ́àfọ̀ òun dẹni líìnù yẹn báàbò mi ìta dé ẹ̀kọ́ kẹ̀dínláàdọ́rin ojú ọ̀nà kan pé mọ ni áàdà járọ̀hu hatta yakhruja ẹni tó kó sùtá bá ládùúgbò rẹ̀ títí tó fi jáde ńlẹ̀. ọ̀yà. حدثنا عصام بن خالد قال حدثنا ألطف بن المنذر قال سمعت يعني أبا عامر الأنصي قال كان ثوبان يقول من رجلان يتصارمان فوق ثلاثة أيام ويالب أحدهما فمات وهما وهما على ذلك من المصارمة إلا هلك جميعا وما من دار يجبر داره ويقهره ويقهره حتى يحمل يحمله ذلك يحمل حتى يحمله ذلك على أن حتى يحمله حتى من حروف النوافل حتى يحمله ذلك على أن يخرج من منزله إلا ọ̀nà àìsàn bùnú Khalid ọ̀sọ̀ fún wa yìí pé artọ́t bùnú limundir ìyẹn náà sọ fún wa yìí pé mo gbọ́ Aba Amir al-Himsi tó sọ yìí pé Sauban Sauban yẹn ṣé sàbẹ̀ dàbí kẹ́sì sàbẹ̀ ẹ̀ dáhùn àti ẹ̀wà dáta pé mọ̀ yàtọ̀ ẹ máa háwọn orúkọ ó fi máa dàrú mìnà sọ̀hábà lẹ́yìnáhu mọ́wúlá rasulillahi sallallahu alayhi wa sallam nínú àwọn ọmọ ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba lọ́wà al-Mughira ibn Shu'ba àti Thawban gbogbo wọn yọ yẹ kẹ́ ẹ mọ̀ wọ́n ẹ mọ̀ pé yẹn náà ló bi ànábì léèrè ńjọ́ kan rí pé nígbà tá ànábì sọ fún un pé ó yá ṣèbéèrè tó bá fẹ́ lóun ṣe tún lọ kọ́ lọ́hùn fàǹjọ́ nìdí kí lọ fẹ́ béèrè òun tó bá fẹ́ Thawban ní òun o ń lóun kàn ní bá a ṣe ń jọ ń wọlé wọ̀de láyé báyìí tó bá di lálùjẹ́ náà kò rí bẹ́ẹ̀ òun lóun ní ìdí ń tòun òjì bẹ́ẹ̀ náà lọ. ẹnu sọ́lá sọ pé àwọn àgbẹ̀ yọ̀rọ̀ dalí ọdún ní ìdí jù bẹ́ẹ̀ lọ ọ ní yẹn náà ni o ọ dùn mọ́ mi bá a ṣe ń jọ ń kólé kóde yìí kó sì rí bẹ́ẹ̀ lálùjẹ́ náà hànà ọ̀sán làní ọ̀dà tọ́wọ́ á ṣe pé òun tó fẹ́ nìyẹn fàáìní alánàfíkà bìkẹ́sìrọ́sì sùjúdì ìwọ náà mọ̀ fẹ́ kó sì rẹ̀ wọ́n kan fún mi o jẹ́nà fílà rẹ̀ máa pọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé èmi tó fẹ́ bá rẹ̀ ń jọ yẹn nẹ́fìlà tèmi máa ń pọ̀ wọ́n náà jẹ́ díẹ̀ náà máa pọ̀ tọ́ba ti ń pọ̀ bá a ti jọ ń ṣe wọlé láyé adẹ̀sí máa ṣe jọ ń ṣe wọlé wọ̀de níjọ́ mi dàlọ́ ìyá wọn lálùjẹ́ náà ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ lọ́nà àwọn máa jìn sáà nẹ́bí ẹ mà wá rí àwọn alimutasaddiqun alimutafaqihun asartarun àwọn ẹlẹ́jọ́ àwọn aláròyé àwọn tí wọ́n máa kọ́nu lébé lébé tí wọ́n máa sọ̀rọ̀ àsọdùn nínú àwọn ìdánwò máa ń ṣèròyìn ni tí wọ́n máa sẹ́nu lébé lébé wọn yóò sì gbá ń ta bá ó sì wá ṣe kínní ó wà ṣe kínní kínní ó máa pọ́nnu fẹ́lẹ́fẹ́lẹ́. àwọn ènìyàn máa jìnnà sí àná sallallahu alaihi wasallam máa jìnnà sí wọn dà ń bẹnu ọjọ́ padà rí yàhé àbí bẹ́ẹ̀ kọ́ sọ́ra ọ̀tọ́ bá tiẹ̀ máa sòdodo máa sòdodo fáwọn yẹn máa kẹ́ máa pọ́nnu lébélé kí máa wí ìkú yìí. sọ́bánu yìí ó fi hàn pé mọ́wúlẹ̀ Rasulullahi sallallahu alaihi wasallam ọmọ ọdọ jíṣẹ́ Ọlọ́run ẹnìkan lọsọ dìbínú lòun sọ pé sọrùn báànù ni àbúrò òun ó ní sọrùn báànù ni bàbá òun fẹ́ sọ pé ọkàn sí mistake ló fi pè ní sàùbàn ìbínú ni òun ń bínú wọn jọ ń jà sípò bàbá wọn wọn á ní sọrùn báànù ni ó sì mọ pé sọrùn báànù ejò níjẹ bẹ ìmọ̀lẹ́ sàùbàn má pè lásán méjì o. tàwùbánù yàní mi mma rasulillahi sallallahu alaihi wa sallam àwọn mawulahu òun lọ wà tàwùbánù ní wọ́n lè a máa sọ báyìí pé kò sí ọkùnrin méjì kan ẹni méjì tó pé yẹta sọ̀rọ̀ mẹ́ni tí wọn ò ní bára wọn sọ̀rọ̀ ọkọ̀ tí ó jùjọ mẹ́ta lọ. fọyọ́ tọ́wá yìí pé kẹ́ máa parun nu wọn ìyẹn ni pé kẹ́ máa kú nu wọn subhanallah tàmátà tọ́wá yìí pé àwọn méjèèjì padà kú wàhùn mọ́ àìlẹ́dàálì ìyẹn ni pọ́kàn kú sẹ́wọ̀n pé wọn ò sì wọn ò ronú pìwàdà lórí àìbára ẹni sọ̀rọ̀ àwọn méjì wá padà kú lórí bẹ́ẹ̀ yẹn níbi àìbára ẹni sọ̀rọ̀ ilẹ̀ halakẹ́ ajẹ̀mí àwọn ọjọ́ parẹ́ ni o bákan náà a ní rí aládùúgbò kan tó máa bu aládùúgbò rẹ̀ sí wọ́n yẹ kàhárù tí a tún máa kó sùtà bá hàtà yahmilahu dhalika ala an yakhruja min manzilihi débi pé a kó sùtà bá tẹ́nìyẹn máa fi jáde lẹ́kù pétò tílà ọba fi gbé ìbéyàn lọ lálà tí a fi jáde ńlẹ fún illa ìparun máa padà dé bá o àwọn mo ti padà lé jáde ẹ ẹ padà parun àwọn kí wọ́n ní mo ń bọ̀ ọ́ ìyá lógún ọ̀run mo ń bọ̀ ọ́ ọlọ́wọ́n ìyá lógún ọdún ṣùgbọ́n tó bá padà dé ńkọ ìyẹn máa bá káàánú ìyẹn máa bá káàánú. hadith yẹn nínú àwọn àgbọ̀yé tá a bá ń bẹ̀ ń bẹ̀ hasu ala izalati alhijran ìṣẹ́lójú kòkòrò lórí ìgbé òdì yíyẹn jù sílẹ̀ wàlíbtì àd ala almushajarati àti kí kádẹ jìnà sí gbọ́n mi sí omi òtó fanfa mùsùlùmí máa ń jìnà sí àgbájọ làálù sùnà wàá jìnà sí fanfa. àgbọ́yé kejì dábàá nù hadith yẹn òun náà ni wípé islam ó sojú kòkòrò púpọ̀ ju aláàtà amásókè lè mú ìṣítàmà pé káwùjọ kó so pọ̀ kó gbára mú wọ̀tàrà ọ̀sìn bùnìyàn kí lè wọ́n so pọ̀ dáadáa kájọ níbàgbé pọ̀ dáadáa láàmú fẹ́ bẹ́ẹ̀. ìkẹta òun ni pé dábàá nù hadith yìí ìsọnilára mìínsó ìlmọ̀ àmẹ́là nípa ìbálò tí ò da pẹ̀lú aládùúgbò àti wípé tíyẹn bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ìyẹn ti ṣàbòsí nìyẹn ìgbẹ̀yìn alábòsí ò dẹ̀ ní da ẹnì kan wà nù ayà pé wàlá àdìwánà ẹ̀là alazọ́ọ̀lìmín ìyá máa padà ṣẹlẹ̀ sálábòsí ni báàbò mi tún nìyí àádọ́rin báàbò járó yahudi aládùúgbò tọjẹ gíní o tọjẹ jù náà. حدثنا ابن نعيم ونعيم قال حدثنا بن سلمان عن مجاهد قال كنت عند عبد الله بن عمرو وغلامه يطلع شاة فقال يا غلام إذا فرغت قبض رجالنا اليهودي فقال رجل من القوم اليهودي أصلحك الله قال إني سمعت النبي صلى الله عليه وسلم أصلحك الله أصلحك الله قال إني سمعت النبي صلى الله عليه وسلم يوصي بالجار حتى خشينا أو رأينا أنه الوظيفة آه أبو نعيم àti wíru hadith yìí ní ọgọ́rùn-ún kan lé márùn-ún orí èyí tọ́jọ́. hadith tó lálàáfíà ni Abu Nu'aym ó ní Bashir bin Sulaiman ó sọ fún ayé pọ́rọ̀ náà wà látọ̀dọ̀ Mujahid ó ní mo wà lọ́dọ̀ Abdullahi ibn Amr wa gulamuhu yaslahu shatan ó ní ọmọ ọ̀dọ́ rẹ̀ sì ń bá ń bá bu àwọ̀ lára rẹ̀ ó ń bá dípò bí àǹfààní mi wọn fi ń ṣe kájẹlé àwọn àwọn ará orílẹ̀-èdè wa náà ti ń padà rí sí nísìn tó ti ń sọ pé ó yẹ ká máa fi ṣàǹfààní mi sọdọ̀ àti àwọn báàgì òní máa wọn bàtọ̀ ní wọn mọ́ nígbà yẹn kó máa lo fún kọ̀yẹ́ ká máa jẹ́ ẹ wo lẹ Sudan lápẹẹrẹ bí dẹ́lómi dẹ̀ ti gbádùn àwọ̀ déńsì àwọn kan ló sì ní jẹ́ mọ́ gbádùn ọ̀pẹ̀mẹ́ kì í ṣe bẹ́ẹ̀ o ẹlòmíì tó bá délé oúnjẹ ó lè ní èyí tó fapo ọfà kìnní kan yóò gún gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ láì. ìmú dẹ́bìrì pé kí èso sìn wọ́n lè ní aláàjì ẹ̀ pẹ̀mẹ́wàá èló sì ní two hundred lẹ́yìn kọ̀ọ̀kan ẹ́ ọ̀dẹ̀rẹ̀ pé kí èso sìn ní ni wọ́n ti ra àmàlà fifteen naira bẹ́ẹ̀ lọ́ra wọ́n á lè ní kí wọ́n mú bíi two hundred dìdì kí wọ́n mú bíi mẹ́ta rẹ̀ sí ẹ máa wẹwọ sí kó ní wọn kó wá kọpọ kó máa wẹwọ sí tọ́ba yá tó wá ti báyìí wọ́n á lọ dànù. wọ́n á ní alákó fún yín aláàjì. pílẹ̀ bàbá táwọn bá ti pẹ̀rẹ̀ tọ́ba yìí wọ́n á pa owó ẹ̀ ni wọ́n á bó dànù wọ́n tiẹ̀ sọnù. wọ́n lẹ́sìn gbàdá dé ilẹ̀ Sudan. táwọn afáwa rí tí wọ́n ti bẹ́ẹ̀ àwọn sáàbù àwọn táwọ̀ wọ́n lè tán ti bẹ́ẹ̀ àwọn sì mọ̀ ń pa gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn irú àwa yìí lẹ̀ gbogbo àṣẹ àyẹn àṣẹ kìíní ní ọ̀lẹ́gbẹ́ àlàwà yìí àwọn mọ̀ ń parẹ́ orí wọn á gé ìdánù ni orí ẹ̀rẹ́ wọn á gé ìdánù ni awọ wọn á pa wọn kò dànù àtàwọn ẹsẹ̀ nkankan wọn tún wá mú kílẹ̀kọ rẹ̀ tákì wọn ò gbé jáde lódìdí báyìí wọn á sọ àwọn àbáwá wá rí wọn pé ah, alákàrà wọn làwọn eléyìí dá yìí pápá jùlọ àsìkò lé á ní ìṣẹ̀lẹ̀ ni máa ń sí àwọn sì ṣáájú àwọn adé sùn àwọn arúgbó gà kẹ́tẹ̀kẹ́tẹ̀ wọn làwọn eléyìí ń ṣe owó ìmàlúù tẹ́ lómi fi ń sòdè lẹ́gẹ́rẹ́ àtòrí ẹrẹ nílá ẹrẹ wọn sì máa ń tóbi bàtúbàtú lóòótọ́ wọn yẹn lágbára torí wọn ò ní dì wọn tó ń bá fẹ́ pa wọn wọn gbé jókòó báyìí náà ni wọn máa dùn wẹ wọn fẹ́ yẹ lélẹ̀ báyìí. aláyé mọ aláyé ọ̀rọ̀ ayé tẹ̀lé ajá yìí náà wọ́n sọ pé kò rìnrìn àjò wàá tó láwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Kọ̀ọ̀kan tàkà rọ́bà ní àwòtán ni. Fitọ́lá bẹ́ẹ̀ lẹ̀ ọ̀la ọ̀sá fẹ̀rẹ̀fọ̀fẹ̀ lẹ́ àfifárì hamusufa wa èdè tí wọ́n náà jìnà sílù lórí bóun wa gíga tíráfùlù tọba tíráfùlù wà á dẹ̀rí kí ni ọ wà á ránfààní márùn tàfàrójò hàmì ìbànújẹ́ máa kó wà á kìtì sábó máa ń ṣàtìn wà á tún rí nǹkan jẹ agbádùn lọ́wọ́ alhamdulillah afẹ́ máa wà lé mọ́.

bà lọ́wọ́ mbolodi á bà lọ́wọ́ ìyẹn lè ṣẹlẹ̀ tọ́ra wọn wọn ra wọn wọn fún wọn lápẹẹrẹ ní ọjọ́ student àwọn afirisi wọn ẹ̀yìn lọ́rọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n fún yẹn àdìbáàbò mọ́tò ìyẹn lọ́ọ́ bá lọ́fíìsì tí yẹn ọjọ́ sọ̀rọ̀ dáadáa yọ́ọ́ sábọ́ yẹn lọ́wọ́ ìyẹn ló tún kù ṣùgbọ́n àwọn tó gbédè rẹ̀ tó ń gbọ́ Yorùbá ni ọ̀rọ̀ pé alájà dùn àmọ́ ẹ pẹ̀lẹ́ pé ọgbọ́n tó wí ọ̀gbẹ́ lábá lọ́gbọ́n. <laughs> mo tí ọ̀gbọ́n yọkànlá òkú ọmọ ọmọ ọdún sọ. àwọn afáwa ọ̀gá orí ilẹ̀ ń àtàwọ̀ wọ́n wá ti sùn wọ́n wọ́n ti bí wọn ò wọn ni àwọn bá lọ kórí àtàwọ̀ bí wọ́n ti mú wọn nìyẹn wọ́n sọ di wàhálà ọwọ́ ẹni pé wọ́n máa lórí ẹ̀ nínú ọgbà. Ah. àwọn eré lèyí tó sáfà nípa wọ́n bá ń sọ fún ọ wípé irin mi júwà júwà lọ́dọ̀ tí wọ́n òun sì ní kíni o ìta lọ́jù sígbó irin mi júwà júwà bó o awọ taki ó ti yé wa kẹ́ẹ̀ ní sùn mọ́ wọ́n bá jù sí ẹ̀yìn ìkúlẹ̀ tó. ìgbà tó di pé lẹ́sùn. àwọn yà lọ gbé padà wọn wá sí ayẹn rẹ mọ fẹ sọ fún yín pé ńgbà wọ́n sí ayẹn rẹ̀ yẹn àwa dé bá wọn a sì fi jẹ sàrí fọ́dún kan. ẹ jẹ́ tún láti rí eléyìí kíkẹ́ yín bàjẹ́ mbẹ́ torí mo gbé róbó lọ tí mo gbé lọ oṣù ń jẹ lọ ni ọwọ́ apàdà wọn ni bá ń a sì dín ẹran ni ni hmm, a dín ẹran yẹn ni kò sí kankan tó ṣe akẹ́ni dá aṣọ bẹ́ẹ̀ ni ń hú a fi jẹ sàárè fọdún kan náà. tó nípa bẹ́ẹ̀ ibi láti lọ ẹ̀ẹ́ ń bu àwọ̀ ó ní Abdullahi bọ̀nà amúrin. ó ní mo wà lọ́dọ̀ rẹ̀ ní àfa àmùjáhìdù ní sọ bẹ́ẹ̀ ó ní wọ́n gùlámù yẹ́sìlá ọmọ ọ̀dọ́ rẹ̀ dẹ̀ ń ṣe kí ni ó ń pawọ́ yẹ́sìlá ṣáàtà bí láti lọ nìyẹn ó fi hàn pé àwọn máa ń pawọ́ ẹran dànù àbáwọn tí wọ́n bá fi ṣàǹfààní wọ́n lọ fi ṣe bí bàtà gangan mọ jíjẹ ìrọ̀ tètè bẹ́ẹ̀ o. ọwọ́ ni yá gùlámù mo pè wọ́n mọ̀ yìí ìdá farakta tó o bá ti parí ẹran tó ń pawọ́ rẹ̀ yìí o fabda bìjáre nàlì yahudi aládùúgbò wa lóòótọ́ kò lẹ́sìn o ìyẹn ni kò kọ́kọ́ fún o yahudi ni jù ni ó pẹ̀lẹ́ lọ́mọlẹ́yìn ànẹ́bí musa ìyẹn ni kò fún o a sọ̀kọ́ làárọ̀ jùlọ mi nàlẹ́ kó ẹ̀rí àwọn sábẹ́ gbà ànẹ́bí yẹn jù wọ́n sọ wípé ni ọba mọ̀nẹ̀ lọ́yẹ ká tẹ̀lé à ah! ẹni mọ̀nẹ̀ làwọn sábẹ́ o ọlọ́run dákun má jà ká má sọ pé àtúwẹ́ lómi lólùtẹ̀lé mọ́ ọgbà nẹ́bí yéé bọ̀ wọ́n jáde ńlẹ̀ kí wà nẹ́bí ó dẹ̀ yé wọn dọ́jú dọ́jú dáadáa ẹ̀yin náà wò ó bọ́kùnrin kan ti sọ̀rọ̀ nìyẹn wọ́n ní aliyahudi ah you lọ́mọ àgbọ̀ pé kí n pín rẹ dá apáwọ́ rẹ̀ fún ọlọ́run ọmọ àtàtúnṣe rẹ̀ ìwà n'i. mọ mọ ohun tí ń ṣe ọ̀sán mọ̀ pé mo kí ó lọ́dọ̀ ànẹ́bí. ìní sẹ́mi àìsùn nẹ̀bí yá torí èmi gbà nẹ́bí báyìí yóò ṣe ìbìlìjà. ó ń sàsọ́lẹ̀ nípa aládùúgbò hàtà ọ̀ṣìnà táwa fi ń padà ń páyà àbí tá a fi ń padà ń rí wípé ànáhó sayọwà rètòhó. ajá wípé tá ti kú báyìí aládùúgbò ni ó jogún yẹn ẹnì pa ti sọ yẹn fún wa ṣáájú ọlọ́run ipá ti sì yín ló parí ọ̀rọ̀ aládùúgbò a ti sọ yẹn síwájú wípé káládùúgbò bá jẹ́ mùsùlùmí tó jẹ́ mọ̀lẹ́bí dáadáa mélòó ni ọgbà àgbà mẹ́ta tí ì bá ti mọ̀lẹ́bí àgbà dáadáa aládùúgbò àti dáadáa kí ni dáadáa Islam tí ì bá tó wà ṣe mùsùlùmí kì í dẹ̀ ṣe mọ̀lẹ́bí àtúntúnṣẹ́kùn dáadáa kẹ́fún ọmọ àgbà dáadáa aládùúgbò. irú eléyìí Abdullahi ibn Amr tó pín kan Yẹhudi yẹn dáadáa aládùúgbò ló gbà ẹjẹ àwọn ènìyàn ti dáadáa sáwọn aládùúgbò wa wọ́n nírú hadith yìí <clears throat> ó ti ṣáájú kálá lọ wọ ọgọ́rùn kan ó lé márùn nínú yìí akàn níbẹ̀ àti àlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ awé káràmù yìí sí ló oṣù حدثنا محمد بن سلام قال أخبرنا عبد عن عبد الله عن سعيد بن عبد سعيد عن أبي هريرة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاهم قالوا ليس ليس عن هذا نسألك قالوا فأكرم الناس يوسف النبي الله ابن نبي الله بن خليل الله قالوا لك عن هذا نسألك قالوا وعن معاذ بن العرب تسألون تسألونني قالوا نعم قال فخياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا آه محمد بن سلام أني abudatu ó fún wa ní rògbọ́ wá látọ̀dọ̀ Ubaydillah látọ̀dọ̀ Sa'id ibn Abi Sa'id ọlọ́rọ̀ yìí tún wá látọ̀dọ̀ àmì ìhòòhò di aláwọ̀ tàlàní wọn ni wọn bi òjíṣẹ́ ọlọ́run ọba sọlọlọ alaihi wọn wọ́n bi léèrè pé ayu nẹ́ẹ̀sì àtìrọ̀ talẹ́ni náà nínú àwọn èèyàn tó láfọ́nlé jù lọ anabi wa dáhùn pé ẹni tó jù nínú àwọn èèyàn òun lẹni tó bá ń ọba jù á ní ah, a àti mọ̀ yẹn lọ́wọ́ wà ayé ẹnìdọ́lọ́hìn àtẹ̀fáàfù ẹni tó lápọ́nlé jù nù yín lọdọ lẹni tó páyà kò sọ́lá àjùlọ kan láàrin pé pupa lélẹ́yìí dúdú àyàfi pẹ̀lú páyà ọlọ́run nítorí pé gbogbo yín pátá náà ti ń wọn látara ọba ni ó lẹ́yìnsá àni hàdá nẹ́sì alùkì kì í ṣe pé yẹn là ń bèrè ànẹ́bí ọjíṣẹ́ ọlọ́sọ̀ sálọ́wá ni ọ̀dà afa akẹ́rọ̀mù náà ọ̀dà ẹni tó láàfọ̀n léṣu Yusuf ní ànẹ́bí ọlọ́run ní ìṣe àlẹ́ sọ́láàtọ̀ sàlẹ́ ọmọ ànẹ́bí ọlọ́run sálà ànẹ́bí ọlọ́run yẹn Yakub ó tún jẹ́ ọmọ ànẹ́bí ọlọ́run sálà ànẹ́bí ọlọ́run ọba yẹn Ishaq ó tún wá jẹ́ ọmọ Khalilillah yàní Ibrahim àlẹ́ sọ́láàtọ̀ sàlẹ́ ọmọ pẹ̀lú orúkọ yìí náà lànàbí ń jẹ́ khalilu lànàbí ń jẹ́ kìí ṣe habibu kìí ṣe habibu khalilu ni wọ́n ṣe wá nù hadithi tó lálàáfíà nínú tabalọ̀wọ̀ sharhu tahawiyya àbí ta'alik asharhu wa ta'alik ala al-aqida ti tahawiyya ya bil izz al-hanafi ti sheikhuna al-albani rahimahullah tí wọ́n ṣe ẹ̀rì pé wọ́n sọ síbẹ̀ àfa yẹn sọ pé habibi rabbil alamin sheikh al-Albani sọ wípé rahimahullah wọ́n ní khalili rabbil alamin ni kì í ṣe habibi rabbil alamin anabi ò kì í ṣe habibu khalilu pẹ̀lú hadithi tó gbádùn tó wà lórí ẹ̀ sọ ọmọ ayọ̀ ọlọ́run ah bá ní ìrìn òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn sàn hada nẹ́sàlù kì í ṣe yẹn là ń bí ọ òjijì ọlọ́run wa ni ọ̀dà fáwọn àdín àròbí tẹ̀sílẹ̀ òní sí àwọn èèyàn pàtàkì lọ́ba alẹ́ wa ń bi mí nípa rẹ̀ ni ọba ni ẹ̀ ń tà ń béèrè kan ló débẹ̀ yìí kí àwọn wo ló pàtàkì náà àwọn lárúbáwá kọ́lá ní fakhiyarukum fil jahiliyya ànábì wa dáhùn pé ẹni ẹ̀sà lásìkò àìmọ̀kànmọ̀kàn nù yín <clears throat> ẹni ẹ̀sà ní fil islam ìdá tí wọ́n bá lágọ̀ọ́ yìí nínú dáadáa tó wà ní islam nìyẹn islam ọ̀wá láti gbọ́lá lọ́wọ́ ẹni tọ́lọ́lá àmọ́ láti fi ọlá ẹni tọ́lọ́lá rinlẹ̀ kó tó wá jẹ́ ní ọlọ́run ẹ̀hún tí islam wá fún nìyẹn ló fi já sí wípé pípọ̀ lẹ́tà tá nẹ́bì kọ sáwọn lọ́balọ́ba ìhun tí ó sọ fún ọ náà ni pé aslim teslam yutika Allahu ajraka marratayn gba islam. tó bá dẹ̀ ti gba islam wàhálà jẹ́ apá gbàjọba lọ́wọ́ ẹ̀ ètè pàṣẹ ìyẹn aṣojú wa pé ọmọ wa darí ìlú rẹ. yòò sí kàlọ́ọ̀mù àjọrọ́kà mọ̀rọ̀tẹ́yìn ládàrẹ́ méjì ló máa jẹ́ yẹn ni pé ayé máa jẹ́ tiẹ̀ bó ti ń la ayé lọ yìí ọ̀run náà dẹ̀ sì tún wà lẹ̀ àfọwọ́ àti líle ṣe wá àti polówó mọ́ ó jìyà wọ́n máa wí bẹ́ẹ̀ fún sọ pé yóò ìpè kéńkéré òun lè léyìí tó rí láyé yìí débi náà lẹ lè dá sífù tẹ lè dá pẹpẹ yẹn jẹ tán láyé sífù ọlàwọn lè dá jẹ tán bó ṣe kéré tó yẹn ẹ wá jẹ àìníye pẹpẹ yẹ lálùjẹnẹ tọlọm bá ní ẹrí dáadáa sí ẹ sì ń gbádùn láyé ń bíbá yé o àwọn kan téèyàn máa ń lọ sọ nìyẹn ọba fẹẹ ṣe wá sí ẹni tó ní dúkìá àwọn ẹ fẹ́ gbọkọ sọ pé yóò jìyà má sọ pé yóò jìyà sọ fún pé yóò rí kẹ pé kọ́ máa ṣe dáadáa kọ́ bá ṣe dáadáa á tún rí kẹ́ kéńkélé òun lèyí tó rí láyé yìí pípọ̀ tún wà lọ́dọ̀ ọlọ́run tí ó sì fún ọ. sábàwò hadith yìí ẹyọ kan dáka tí a fi dúró náà ni wọn ni asọ̀hábà àwọn sàábé ọlọ́run kọ́ bá ní ọnu sí wọn. wọ́n ń béèrè àgbọ́yé alikarom lọ́dọ̀ anabi sallallahu alayhi wa kí ni jẹ́ bẹ́ẹ̀. àwọn sọ̀sálá ṣe kí ni ó ti wọ́n láǹfààní bí anahul jamu' bayna wọ̀bẹ ni tẹ́kùwà ìgbé ẹni tá a lè sọ pé ó lákọ̀ọ́lé jù òun ni pé kó nírin kó lẹ́sìn òun làfa sàmáṣí àdìsẹ sọnù ní wàá bíbélì kẹlímì ó ní alikọ́ọ̀lì mina dín ní alikọ́ọ̀lì wà ń kíla dolmanakibi ẹni tí ò bá lẹ́sìn tí wọ́n bá sọ pé nípò ẹni àbùkù ni ẹni ẹ̀tẹ́ ni onípò kankan ẹ̀rí ló fi já wípé ihun tí ń jàpọ̀ léyẹnyẹn òun ni kéèyàn jẹ́ níbi nírẹ̀ kó tún wá bẹ̀rù ọlọ́run kó tún máa ṣiṣẹ́ dáadáa kó nímọ̀ kó tún lágbọ̀ọ́yé ẹ̀sìn gbogbo ẹ̀ parí fún nìyẹn ó ti wá dẹni àkọlé nìyẹn àtẹ̀yìn ọ̀làkọlé sọ̀rọ̀ bí làákẹ́rọ̀ fi rọ́jò lẹ́n ọ̀rẹ́ ń la àdàbí nààmú ká nàmọ́ ń ìlàlẹ́ àrọ́bí wọn ni laisali yẹ ti mọ̀lẹ́bí kọ́dímọ́tà wa lídùn ọ́ kìí sọmọ orúkọ lẹni tí ò ní baba láyé mọ́ balẹ̀lẹ́ yẹ ti mú yẹ ti mọ́lẹ̀ àìlùmẹ̀wá lẹ́ àdàbò gbọ́ ọmọ orúkọ gángan nìyẹn kò ní mọ̀ kò lẹ́kọ̀ọ́ ọmọ orúkọ ni àwọn Yorùbá gan wọ́n sọ̀rọ̀ wọn ò ní tírà wọ́n sọ wípé ọmọ tá a kọ́ náà ni wọ́n padà gbélé tá a kọ́ tà ó lè ó lè fi àwọn èèyàn gan yẹ wàhálà lọ́rẹ́ thousand àwọn afẹ́ lọ sí fàájì tiwa odidi ilé nígbà tí ọ̀lẹ́kọ̀ wọ́n ní làákẹ́rà fi arájòlé kò sóore lára arákùnrin kan ọ̀rẹ́ ń bè la ádàdé ọmọlúàbí ti sùnmọ́ kò lẹ́kọ̀ọ́ náà àfààní bẹ́ẹ̀ ni mi sì ń sọ mọ́mọ́ ó sì ń sọ wọ́lọ́wọ́ ká nà mọ̀ nsúbà ilà làárọ̀ kódà ká fi tìlá wájú bẹ́ẹ̀ lọ. lóyè pé téèyàn bá jẹ́ níbi nírẹ̀ tó tún lọ nímọ̀ kún tó lẹ́sìn kún àpọ́nlé pé nìyẹn tó tún wá rí dáadáa ṣe. tó tún bẹ̀rù ọlọ́run. ìkejì inú àgbáyé hadith òun náà ni pé àwọn tí wọ́n jẹ́ ọmọlúàbí tí wọ́n jẹ jẹ́ oníwà àpọ́nlé lásìkò àìmọ̀kànmọ̀kàn tó bá gba ìsìláàmù tí wọ́n sì gbàgbọ́ yí ẹni ẹ̀sà náà wọ́n máa jẹ́ náà sọ yóò dáadáa tún ìkẹta òun náà ni pé ẹni tó jù òun lẹni tó bá já sí wípé ọwá ọjọ́ ọmọ níbi nírìn lásìkò ẹ̀ ó tún á nígbàgbọ́ ó ní ìpayàkú ó nínú ẹ̀sìn Islam níbi ìlàdò á máa tẹ̀síwájú insha Allah níjọ́ mẹ́jọ òun ni ọmọ àárọ̀ bó ṣe wá nù n'i ó ní wọ́n ànsọ́mi ọ̀mì àrọ́fà nípa akágbáwẹ̀ ẹjọ́ àrọ́fà wọn lẹ́nu sọ̀sọ́ lọ́wọ́ sọ pé bẹ́ẹ̀ ni àwẹ̀ yẹn ń tọ́ lẹ́tọ̀ ní fẹ́ni tí ó bá ṣe hajj yòókà fèrò sánẹtẹ màdíyà wọlébàkìyà wọn máa pèsè ọdún tó lọ àti ọdún ni apàrẹ fún yẹn obìnrin yìí pé tí yẹn bá gbàwẹ̀ ẹjọ́ ọdún máa ti ń bọ̀ yìí yọ́ọ́ dẹ̀ pa ẹ̀sẹ̀ odidi ọdún méjì gbáko wọn máa parẹ́ fún yẹn jẹ́ ká gbìyànjú àwọn àtàwọn ti ń gbà bọ̀ látàná ọlọ́run gbà lẹ́sìn fún wa àtúmọ̀ àgbà lọ́sọ̀ àwọn sọ́lá wọn ni a máa gba mẹ́sàn-án bó ti wà nù hadithi hunaida láti ìgbà tí sọlẹ̀ hijab bá ti di one èyí tó di méjì lẹ́nu láti fẹ́ mẹ́lẹ̀ kẹta báyìí tó bá ti di one agbáwọ̀ yẹn tó máa fi di nine káwọn náà ká gbìyànjú kọ́lọ́n kọ́ gbà lẹ́sìn fún wa àwọn tábà sì paléyà ẹja fowó gegere káfí ra orí bówó ẹ̀ bá ti pọ̀ ní láìdá ṣe máa tóbi tó yẹ́s ojówó rẹ̀ ó jẹ́ gegere yọ ga kó sì jẹ́ran tí tóbi kí wọn nìkan da pa ọlọ́lá ju kí ẹ dì mọ́ lọ. láti wọn wí ikú ìfọ̀ kan máa sọ fún ẹ wípé ìsọ̀rọ̀fù kí ẹsẹ̀ ìsọ̀rọ̀fù ní àyíbàdà lẹ́sà òun ẹ̀ka ìsọ̀rọ̀fù ti àyíbàdà. nígbà tí yẹn bá ti nípa ẹni yẹn ti fún yẹn jẹ fún ìyàwó ẹ̀ jẹ ọkọ ọmọ ẹ̀ jẹ fún fún mọ̀lẹ́bí ẹ̀. owó yìí dẹ̀ tún kún lẹ gbogbo ibi tó dẹ̀ rí lè ṣe dáadáa sí ó ṣe. tòkínní wa ni wàhálà ṣé ọwọ́ afẹ́kọ́sẹ̀ lọ sáàrin ìjà kọ́ bá kéde pé ta nìyà ń jẹ ó sì dáná ojú ó bá kéde pé ta nìyà ń jẹ yín tí ọ̀jẹ́ ọ̀yọ́jú pé yà ń jẹ yín ọwọ́ abẹ́rẹ́ rẹ one hundred and fifty thousand ọwọ́ ló ti pọ̀ jù láti fi sin lọ́hùn tẹ́lómi sì ń fi two hundred thousand á fi ṣe fàájì láàrin wákàtí díẹ̀ ó lè fi ra nǹkan fàájì fáwọn yẹn gan. tó ẹ̀yin náà wò yẹn ṣé ìjọsìn fọlọ́run wá ló le jù ẹ̀rí aládìsí lórí ọ wọn ni ọbẹ̀ ànábì lè rè pé ayé rẹ̀ kọ́ ọbẹ̀ àfùdọ́jù pé ìbọ́kùn ẹrú wo lọ́lọ́lá jù àbí sùn sára pé èyí tó wù ẹ̀ bá pọ̀ jù ni tó dẹ̀ tún níye lórí ọ̀dọ̀ àwọn ẹni tó ní ẹ sọ pé ìbọn fún ẹrú afẹ́fi sí lọ́hùn ìjọsìn náà dẹ̀lẹ́rẹ́ tọ́lọ̀ ń bá kẹ ọ débẹ̀ pa ìsìn tí ìwọlé yà ó ti wọ̀ tọ́ ọ bá ti ń sùn tọ́ ń lálà àti gbogbo ara rẹ̀ tutù yàtọ̀ sí kó tọ́ lé bára ẹ̀ tutù ní lálà pé ìwọ bómi lò pé níyàwó ń tó tọ́ o ti tó palẹ́ o ti gbọ́dọ̀ sọ pé ó ti gbà ń bá pa fún ya mi àbí bàbá mi tó o bá lágbára ẹ̀ ní tó o bá lágbára pátá rẹ̀ torí ìjọsìn ni gbogbo àwa tí à ń dà níyà rẹ̀ ọlọ́run pèsè fún wa àwọn adáàdì ní ọlọ́mọdé kú mọ́ wa lọ ọlọ́mọdé sálọ mọ́ wa lọ ọlọ́mọdé wọn jí gbé mọ́ wa lọ tọ́lọ̀ bá aṣọ àdìjọ́ ilé yẹn tá a rí ipa ọlọ́dà kù gbà lẹ́sìn fún wa áàdà sallallahu alaihi wasallam wọ́n bá ga Muhammadu wa aláwọ̀ sẹ́lẹ̀ jùmọ̀ ní. ilé lànà àfẹ́ bèrè bèrè ilẹ̀ sì sún ni mọ́gárì jìnnà.